alimarufu ẹrùfà kalimashuruti gbogbo ń tá a bá ti mọ̀ tó ti dàsà pé bí wọ́n ti ṣe yàn àyínú sẹ́yìn ọ̀pẹ ẹ̀mọ́ ni òun àti kéèyàn ó ṣe májẹ̀mú bákan náà ni wọ́n ìyẹn ni pé ẹni a ti mọ̀ pé àfàì àfàìkó sọ́dọ̀ rẹ̀ ni ò ṣe kíni ni ò fi lé sí kọ̀ṣẹ̀ṣẹ̀ dìgbà ọba yanu sọ pé a fi lé sí ṣẹ̀rí èsì ẹ̀sìn ẹ̀sìn eré táàmà tẹrẹ ni àmì tí ó bá rí bẹ́ẹ̀ èyí tí mo lọ́sẹ̀lẹ̀ lójú ayé anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan ni anábì ya ìran rànkúnmí kan lọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ anábì fẹ́ fẹ́ nìkan náà ni anábì ya nǹkan fún rẹ̀ lílo àbí ọba tó gbóyàn sallallahu alaihi wa sallam àbí ìjọba fáwọn ará ilé rẹ̀ ẹnì yìí wá dé ọ̀fẹ́ gbàá rànkúnmi rẹ̀ ànẹ́bíta ànẹ́bí wí fún náà ni pé bí ibèlú sọ́dà kọ̀ àwọn rànkúnmi zaka bí wọ́n bá dé o kọ̀ wá ká fún ọ lé ìta gbà lọ́wọ́ rẹ̀ fún lamẹ́yìn ọwọ́ adé ànẹ́bí náà ẹlọ́mú nǹkan rẹ̀ fún o sọ̀lọ̀ sọ̀lọ̀ wọ́n wá wá gbogbo rànkúnmi tí ń bẹ ńlẹ̀ ńjọ náà wọn ò rí èyí tó ṣe déédéé kíni tó ṣe déédéé èyí tí wọ́n gbà ní ọwọ́ rẹ̀ ànẹ́bí wa ni ẹ̀rẹ́ èyí tó jù lọ díẹ̀ àwọn ẹni ń bẹ àmọ́ dèdè tiẹ̀ náà lẹ́ni àlọ́ wá fún ni ànábì ni ẹ fún léyìí tó jù lọ́hùn náà fa inna khiyarakum fa inna ahsanakum ahsanukum qada'a fa inna ahsanakum ahsanukum àmọ́ kò gbọ́dọ̀ di ń tá a ti mọ̀ ẹni a bá ti mọ̀ pé ẹ̀yà wọn bẹ́ẹ̀ bá ti yá wọn rúfin ní báwọn <laughs> nígbà wọn bá dá padà àwọn ẹ̀wọ̀n ò lé sí wọn mọ̀ fi kún èyí ń náà ti di gíní ó ti di rìbá torí pé al-ma'rufu 'urfan kal-mashruti shartan. kámẹ́nubọ̀ kan sí nínú èèwọ̀ ọlọ́run minal muharramati allati istahana biha annas nínú ìwọ ọlọ́run táwọn èèyàn fọwọ́ tẹtẹrẹ mú lónìí e almaisiru walqimar almaisiru tẹ́tẹ́ títa àdúgbò wọn ọ̀tá mọ́nìsìn kọ́dà ńlọrin tá a wà yìí bet bet naija naija bet ẹ dákun gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ ń tà ń wí yìí ẹ ọlọ́run ó bí yín o gbogbo ọmọ tí ń jáde ńlé tí ń lọ wo bọ́ọ̀lù bí wọ́n bá wo bọ́ọ̀lù tán wọ́n ta ta ló ń wín ó tiẹ̀ ti tó ká fi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tọ́lọ́ wọn bá ti sọ̀rọ̀ pé ẹ má mutí kí ni fi tẹ̀lé ẹ má ta tẹ́tẹ́ sẹ́yìn ọ yẹ kí dáòtù kó tún wà lẹ́mìí wa mọ́ pé haramu ní tẹ́tẹ́ innamal khamru wal maisiru wal ansabu wal rijisun min amali shaitan nínú àyà mi yas'alunaka anil khamri wal قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ẹjá tó àyà yìí olúwa ní ìwà nábì wọn wà bí ọ sọlọ àṣọlọm anil khamri wal maisir pé kí ni ìdájọ́ ọtí kí ni ìdájọ́ tẹ́tẹ́ títa níbẹ̀rẹ̀ ìsìláàmù nu kọlọmù tó gbófin dé pé ẹ jìnnà sí i ẹwùntọ́lọ́wọ́ abáwí olúwa ní kul fihima ismun kabir sọ fún wọn pẹ́sẹ̀ ńláńlá ní bẹ́ńbẹ́ o ń bẹ kéèyàn ó mutí àti bí kó ṣe kínní kọta tẹ́tẹ́ wa manafi'u linnas àwọn kẹ́sì lè ráǹfà níbẹ̀ náà torí mo ti wí fẹ́nìkan jẹ́ òní olóhùn pé gba àwọn ọmọ àdúgbò àwọn tí wọ́n wí ni pé ńgbà táwọn ò ríṣẹ́ <laughs> pé eléyìí nísìnyí báwọn bá sì owó àwọn táwọn bá dájọ ẹnìkan jẹ àwọn obìnrin jẹ oúnjẹ wàmẹ̀nàfẹ́hù lẹ́nà ṣe olúwa ni ó lè jọ bẹ́ẹ̀ pàǹfà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àmọ́ wà nábì jẹ́ mọ̀ kí wáyé ìfúnmùhùn mọ́ akíbárù mẹ́nà fẹ́yì mọ́ ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ju àǹfààní tẹ̀yìn rò pé ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lọ. lọ́nà míì aburú bẹ̀ ó ṣe kí àkọ́kọ́ nù tí tẹ́tẹ́ máa dálẹ̀ láwùjọ òun lọ tẹ̀ òun lè bínú torí pé ẹni tí wọ́n jẹ owó rẹ̀ ẹni tó ṣe kíni ẹni tó jẹ owó rẹ̀ òun náà wá láti ilé rẹ̀ pé wọ́n jẹ tiẹ̀ náà ni ṣé inú rẹ̀ ó dùn sí ọmọ torí náà ẹ dákun nínú àwọn haramu ọlọ́run táwọn ò sì rí ka nínú bí kankan nù kò tí ẹ̀ sí ni ká má pa àrí ka kò síbi kankan tọ́lọ̀ ní ti lóun yọ̀ǹda fún wa ká máa ta tẹ́tẹ́ o látọjú ayé anabi sallallahu alaihi wasallam tó sì fi dòní tí ó sì fi dijọ́ alikiyama bọ́lọ̀ ti ṣe ọtí mímu ló wọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe kínní ló ṣe tẹ́tẹ́ ní èèwọ̀ ẹ̀ pé ìran tẹ́tẹ́ ọ̀kan la wíhun àmọ́ ká sọ píríncípù gẹ́gẹ́ bá a ti wí ń pọ̀rọ̀ rìbá níjọ wọn bá fi nǹkan míì náà lọ kó o fi wò ó bọ́yọ́ jọ tẹ́tẹ́ àbí kò jọ tẹ́tẹ́. gbogbo bí ọba ti di pé a gba owó díẹ̀ lọ́wọ́ ìmáàmù a gba díẹ̀ lọ́wọ́ mọ́là Yunus a gba díẹ̀ lọ́wọ́ àfa a gba díẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹ́ gbogbo ẹ̀yìn tá a wá gbà lọ́wọ́ yín yìí àníyàn yín ni pé bí wọ́n bá agbowó lọ́wọ́ ọgọ́rùn èèyàn gbogbo àwọn ọgọ́rùn yìí tí ń ṣe ń bẹlẹmi wọn náà ni pé ọlọ́njọ́ jẹ́ pé èmi ní ní jẹ o a sì mọ̀ pé at the end of the day ninety nine ni ó sunkún kí wàá nù ó tó ṣe gíní kó tó rẹ́rìn-ín kò sí ti ń jẹ́ tẹ́tẹ́ jù báwọn náà lọ gbogbo ọ̀nà tí wọn bá gbé gbà torí náà lára ọ̀nà tẹ́tẹ́ gbàlódé ká padà sọ́dọ̀ àwọn glo mtn kankan èlò wọn ń sẹ́ndì kírẹ́dìtì àwọn èlò wọn ń sẹ́ndì sms four naira àbí tí wọn náà mọ̀ pé sms kí mo fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì o náírà mẹ́rin péré ni wọ́n wá sọ fún ọ pé sms yìí o èlò wọn ń sẹ́ndì ẹyọ kan ten naira àbí twenty naira ipe torítọ́ ọba ta o <laughs> o lè jẹ one million ọ̀wá ni ọ̀ta tẹ́tẹ́ torí ẹlòmíì lè mọ́mọ́ òun làlàyé léyìí tá a fi ń ṣe yìí gbogbo ẹni tí wọ́n bá ń sọ fún pé mo yẹ báyìí wá nítorí ń bí pé lónìí wọ́n ń sẹ́ndì mẹ́sẹ́gì ni pé a ṣe àlàálẹ̀ ọlọ́run léèwọ̀ o ẹnìkan ò pé ọmọ sẹ́ndì mẹ́sẹ́gì o àmọ́ mẹ́sẹ́ẹ̀jì tó bá ti di pé ní mẹ́sẹ́ẹ̀jì kọ́ ń sẹ́ndì mọ́ jí <laughs> ah, ọba sí yìí ń bẹ̀ tá lè sọ fún ọ pé wá san ten naira fún sms tó dáhùn ṣé ẹnìkan lè sọ fún ọ pé sms yìí o ten ò ní gbà ah, ẹbí four naira ni ntójú ó fi six naira kún ni kó ń retí gbogbo six naira ẹgbẹ̀rún èèyàn tí wọ́n bá gbà kọ́ bọ́ sápò àpò tiẹ̀ al-maisir wal-qimar tẹ́tẹ́ tọ́lọ́n ló wọn yọ̀ǹda fẹ́mi rẹ̀ náà nù o gbogbo ọ̀nà tí wọn bá lè gbègbà ọ̀dà ẹ rẹ́sọ́ráǹtì kan wọ́n ń jẹun bẹ́ẹ̀ àbí ilé ọjà kan ẹ supamákẹ́ẹ̀tì kan wọ́n á ní wọ́n wọ́n ṣe dúró tó bá dé parí ọdún ẹni tó kọ rẹ̀ bá wá jáde yọ jẹ mọ́tò ó lè jẹ tẹ́tẹ́ ó sì lè má jẹ ẹ́ tẹ̀tẹ̀ lọ́nà wò bọ́bá yìí ké bí wọ́n ti lọ bẹ̀ tẹ́lẹ̀ tọ́ ọ máa lọ ra ntọ́ ọba nílò ń bẹ̀ níwọ́ kan lọ sí kínní lọ́lọ́ rà iye tí wọ́n sì láwọn ń tà gẹ́gẹ́ bí àpèjúwe four naira sí ten naira tí mo fún ọ ni iye tí wọ́n ń ta ẹ̀ ómù náà ni wọ́n gbélé lọ́ra ńjọ́ náà fúnra wọn ni wọ́n wá wò pé adúlórí tá a jẹ lórí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ rajà ní àárín ọdún kẹyìn a lè mú gbogbo yín mọ́tò àmọ́ àbùn ẹnìkan nu yín ní kíni èyí ń halal èyí ń ṣe haramu tọ́ba jọ bí mo ti wù yí o àmọ́ ń jọ́ tọ́ba ti di pé òfin kankan kún sẹ́ kó o tó ṣe kíni kó o tó kọlifáì láti jẹ ọtí tàǹtọ́lọ̀ ní ọmọ tàtà ń pè ní rẹpẹtẹ kọlọ̀ ń kọ́sọ̀ mi pẹ̀lú rẹ̀ mẹ́. nínú àwọn ọ̀nà tẹ́tẹ́ gbà ló dé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan. òun lọ́rọ̀ insurance ọ̀rọ̀ kínní insurance kò sí ní ti ń bẹ́ẹ̀ ń bẹ insurance ju ń ta wíì náà lọ. ìwọ mú díẹ̀ wá <laughs> kémi ó mú díẹ̀ wá ẹ̀yin náà mú díẹ̀ wá pẹ̀lú èrò pé bí n bá da tó pé fifty thousand ńgbà ń bá wá ní nǹkan tí ó gba five million ẹ̀ bá ń kó àwọn tí ń sì ń gbà lọ́wọ́ yín náà èrò wọn ni pé ẹ̀yin tẹ̀ bí gbogbo yín bá dá <laughs> owó di kíni dọdún mẹ́wàá lónìí ẹnìkan nu yín ò ní rí kíni kò ní rí nǹkan kan kílẹ̀mù ọwọ́ adìdí ìgbà tí ẹ̀yin ń ta lọ́nà bíi àwọn náà ń ta lọ́nà bẹ̀rù ara ń tí àwọn àlùfáà fi pronounce insurance pé haramu ni òun ni pé ó ní ẹlẹ́mẹ̀ǹtì ń tà ń pè ní alkimaru wàlúmẹ̀sà ó ní nù torí náà gbogbo ẹni tí wọ́n bá pè pé ẹ wá ìṣọ́ kínní bọ́ba ti jẹ́ pé ìṣọ́ránsì ti rú pé torí pé ìsìláàmù náà lọ́nà tó fi gbé ìṣọ́ránsì tiẹ̀ kalẹ̀ gbogbo ntọ́lọ́mbá ní amẹ́dẹ́bẹ́ alihamudulilayi yọ sọ̀nà rọrùn fún wa ọ̀nà tí islam gbà gbé insurance ti ẹ̀ kalẹ̀ bá nẹ́bi ti júwe rẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ẹ̀yin náà rí yàtọ̀ ọbẹ̀ kílíàlẹ̀ nísìnyí tí ọmọ túmọ̀ àyà pé yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim alkọ. níjọ́ tá nẹ́bi ó júwe nítorí di ìpìlẹ̀ islamic insurance lónìí anabi ní àwọn al-ashariyun al àwọn ìjọ abu musa ní jẹ́bẹ̀ ọ̀kan náà àwọn sọ̀hábì anabi sallallahu alaihi wasallam a anabi ní wọ́n ní nǹkan kan tí wọ́n máa ṣe a nǹkan náà dáa púpọ̀ ana minhum wa hum minni bá anabi bá fẹ́ ròyìn karùn-ún náà tá anabi bí máa ròyìn ẹnu ara wọn lè mí náà àwọn náà ara mi làwọn náà bóòlù ànábì júwe páwọn ẹ̀ṣẹ̀ tí wọn ànábì ní bí wọ́n bá jáde bóyá wọ́n wà lórí ìrìn àjò ilẹ̀ wa ilẹ̀ ilẹ̀ fẹ́ẹ́rì náà ká pè nǹkan tó mọ́ lọ́wọ́ wọn ò sì nírètí pé àwọn ti padà dénú ìlú bọ̀rọ̀ dépò tí ẹni tó lówó ńlé tí ó fi rówó wọ́n wàá kóra wọn jọ wọ́n wàá pé ẹ̀rín jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni pé bàbá ń bá a lọ báyìí oúnjẹ jẹ́ ọ̀tàn lọ́la àbí oúnjẹ jẹ́ ọ̀tàn ní ọ̀túnla oúnjẹ tààbọ̀ ọ̀tàn ní ìjọ mẹ́rin kí ni wọ́n máa jẹ díjọ́ kẹrin <laughs> ẹni tí ó lóúnjẹ dọ̀sẹ̀ kan tí eléyìí ti tẹ́ kó tó tọ́sẹ̀ kan kí ló wọ́n máa jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kí ló kú mbẹ̀ ni pé olóúnjẹ oṣù kan mú tiẹ̀ wá ẹni tó ń jẹ rẹ̀ kú kí tó ku oṣù kan tí ó fi tán mú wa olóúnjẹ ẹjọ́ kan <laughs> mú wa olóúnjẹ ọ̀sẹ̀ kan mú wa olóúnjẹ ìjọ mẹ́rin mú wa a wà da gbogbo oúnjẹ yìí a wà pín dédé gbóúnjẹ yóò bá wa ẹjọ́ kan náà ni ó yà tán ògùn kó sì wá tó tán ó ti àbáyọ ìyẹn ntí wọ́n fi ń ṣe insurance ni pé ewu tó fẹ́ sọ̀kalẹ̀ lórí ẹnìkan àmọ́ ntí insurance ti àwọn tí àwọn èèbó gbé kalẹ̀ tí òbí bá ṣẹ̀rí àmú ọ̀dọ̀ yẹn lè bó ntí wọ́n ń ṣe ni wọ́n ń pè ní risk transfer risk transfer pé èmi ọ yẹ èyí yẹ sórí orí kọ́mpínì kọ́mpínì náà sì ń wábi tóun náà èyí tí sẹ̀rí àsọ̀pọ̀tì ni risk sharing risk yà yọ wọ̀wọ̀ nìkan lọ́rùn ẹja àjọ sí kínní ẹja àjọ pin èyí tẹ̀yìn òfin máa ró ń jẹjẹ lóṣù kan tó ń jẹ tèmi ọ̀tàn lọ́la bọ́bá yìí pé ọ̀sẹ̀ kan náà ló ń jẹ yọ gbé gbogbo wa dà ẹja àjọ sí kínní bí ìṣọ́ráǹsì bá múrù ntúmọ̀ báyìí wá ìsìlámù faramá ara ọ̀nà kejì tí ìṣọ́ránsì ti ìsìláàmù tó fi yàtọ̀ fún kínní tó fi yàtọ̀ fún ìtì ìsìláàmù ọ̀faramọ́. òun ni pé bẹ́ẹ̀ yẹn bá dá kọ́ńpínì ìṣọ́ránsì kalẹ̀ lápèjúwe ọmọ mùsùlùmí lè dá ìṣọ́ránsì company kalẹ̀ tó sì ṣe lọ́nà tí kínní lọ́nà tí ìsìláàmù faramọ́. kọ́ńpínì oní ìṣọ́ránsì tí oní ẹ̀ máa dáwó wá ẹ̀yin dá five thousand àfa àdá tẹ́ẹ̀nì àfa àdá ẹ̀ máa dáńjọ́ lóṣooṣù ní àbí lọ́sọ̀ọ̀sẹ̀ nǹkan ṣẹlẹ̀ nǹkan ọ̀ṣẹlẹ̀ tọ́ba wa dẹ̀yìn ọdún kan gbogbo owó yín ti dè ló ó ti di ten million nǹkan kan wá sẹ́ni kankan nínú gbogbo ẹ̀yin tẹ̀ dáwọ́ yìí nínú tiwọn èyí tí ọba ìsìláàmù mu tá ń lówó tá ń lówó kọ́ńpínì ló lówó ntòun náà ń torí ẹ̀ gbé gbákalẹ̀ nu. No pé ọlọ́run ní jẹ́ nǹkan kan ó ṣe yín <laughs> bó sì ṣe yín náà gbá àwọn májẹ̀mú kalẹ̀ já ẹ̀ no ẹ̀ kíní yìí nítorí ẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ń jọ̀hún. ẹnìkan ṣe rìsáàtì kan ní Germany pé owó tí ń padà ń blọ̀ báwọn èèyàn tí wọ́n ń ṣọ́ pé ju three percent lọ company ní kó ninety seven percent bọ̀tí ibẹ̀ yẹn kà ń lọ kí ni ti ṣẹ̀ríà ìsìláàmù fi yàtọ̀ ní a bá bí ọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàlá ilé ìsàlàyé bíútì ìsìláàmù ẹwúrú tàbí musa tí mo wí gbogbo ẹni tí làákà rẹ̀ bá dó yọmọ pé yóò dáa ju ọ̀ṣẹ́gẹ́ni ọ̀transfà rísì sọ́run ẹnìkan lọ. ní ti ṣẹ̀ríà ìsìláàmù gbé kalẹ̀ ni pé gbogbo owó yìí bó tilẹ̀ wù kọ́ pọ̀ tó ta ló ní ẹ̀yin tẹ́ ẹ dá náà lẹ́ni ẹ̀yin tẹ́ ẹ dá owó ìṣọ́ráǹsì náà lẹ́ni kíni ẹ̀yin lẹ́ lówó yín ìtumọ̀ ẹ̀ ni pé tó bá dé parí ọdún tí nǹkan kan ọ̀sẹ̀ nìkan kan nù yín bọ́bá wù yẹn lè pín bọ́bá wù yẹn lè ṣe kínní bí nǹkan bá sì ṣe ẹnìkan tí ọ̀sẹ̀ lòmíì ìsìláàmù ó ti wá fi ẹ́límẹ́ǹtì tá à ń pè ní àtàbárò ẹ̀ gba àyọ̀ǹda rẹ̀ fún un àyọ̀ǹda kínní a ńgbà tó epo òun ní nǹkan ṣe wọn àmọ́ in no circumstance ni company fi gbọ́dọ̀ ṣe kínní ni ó fi palẹ̀ owó insurance ma, ẹ wàá béèrè pé kí lè rè company kọ́mpínì sẹ̀rí òpè tí kọ́mpínì náà ṣiṣẹ́ kọ́mpẹ́jẹ̀rẹ̀ òun ni sẹ̀rí àṣẹ ní ẹjọ́ clear láti lẹ̀ kí company ọ jẹ́ fund manager tí ọmọ bá yín manage owó yín yóò sì sọ iye tí òun ọgbà gbà kọ́dà àbá yín invest owó yìí àá fi ṣerú nǹkan báyìí kọ́dà yóò tún pọ̀ sí ju gbogbo ọ̀nà halali yìí ń bẹ àmì ìjọba ti jẹ tán àbí bí tẹ́tẹ́ àbí bí àyẹrẹ ẹni jẹ òun ni sẹ̀rí ọ̀gbà ní ọ̀farama wa yuharrimu alayhim al-khaba'i torí náà tá fi yà lọ bí ọ̀rọ̀ insurance ni pé ẹ́límẹ́ǹtì ọ̀rọ̀ kínni ọ̀rọ̀ tẹ́tẹ́ ń bẹ ń bẹ́ẹ̀ bọ́ bá fẹ́ ṣe ìṣọ́ránsì béèrè àwọn nàìjíríà ọlọ́run sì ti ṣe gbẹ̀ gbogbo ìdè yìí fẹ́ nàìjíríà ọkọ̀ fẹ́ nìkan sẹ́rí bá àwọn Jaiz bank nǹkan nǹkan tí ń bẹ tí wọ́n ń ṣe báńkì ti ìsìláàmù àwọn oní ìṣọ́ránsì ìsìláàmù náà ti kún lù ú bí a èwo lọ fẹ́ ń bẹ́ èyí tó ọba fẹ́ ń bẹ̀ ni ó mú ti Nàìjíríà nù àmọ́ àwa ń kìlọ̀ fúnra wa pé àwọn nǹkan wọ̀nyí tó ti ń dàbí ìgbà tó pé ní ó ti di bára rẹ gbogbo èèyàn náà ní í ṣe àgbọ̀dọ̀ mẹ́sẹ̀ tí wọ́n fẹ́ máa jọ bí ìgbà tó ipá bófin Ọlọ́run ò ṣiṣẹ́ mọ́ kàlà kò rí bẹ́ẹ̀ o inú tọ́lọ̀ ń kọ̀ látàná tó sì kọ́ dò ní òun ni alqimaru wal-maisir ìmọ̀ ta tẹ́tẹ́ ní gbogbo ọ̀nà yòówù tí ọba àmúwa àmọ́ ẹ̀gbáǹpù ti kínni tàwọn ọmọ ń bọ́ọ̀lù àmọ́ ẹ̀gbáǹpù ti sẹ́ndì sms kọ́dà àwọn ó tún sọ fún ẹ pé the more you eh? uh, the more chances you have wọ́n ti ń sọ fún ọ pé máa tanu ẹnìkan sọ fún mi pé ńgbà tó ń ta lórí twenty thousand lòun tó gbọ́ wá sí pé gbogbo ìta ń wí láti jọ ìhun kọ̀ kọ̀ wọ̀ òun létí òun ọ̀mọ kó ti pọ̀ tó bá bọ́yá bóun bá tún bọ́yá bóun bá tún. eléyìí tí mo wí fún yín lẹ́ẹ̀kan òun náà ọmọ nàìjíríà tètè máa gbàgbé ọ̀rọ̀ ni àwọn báńkì kan tí wọ́n dé lónìí tán ni ẹ máa kó wá àwọn ó fún yín ní thirty percent àbí kan béèrè kọ́dún mẹ́wàá sẹ́yìn àwọn tí wọ́n promise ń rú ẹ̀ lè ṣe ẹ̀ èmi ọ̀mọ́ báwọn yẹn ṣe máa gbàgbé ẹ̀yìn kan tí wọ́n bá kọ́ fún pìlẹ̀ ń náà nígbà báyà wọ́n wọ́n ti ẹ̀ rẹ̀ mọ́ wọn ọ̀palẹ̀ mọ́ ọlọ́run ọ̀fẹ́ gbogbo ńtọ́ bá ti ní pé agaranti ojú owó ọ̀sìn tí wọ́n ń retí èrè ń bẹ́ òwò kọ̀hún òwò ni pé bọ́lọ̀ ń bá ní ó lé àjọpinre bí wọ́n bá sì di àjọ sí kínní àjọ faragbà èyí ti sẹ̀ríà ìsìláàmù fi yàtọ̀ lọ́lọ́run fi ní wà á hàlàláhu bẹ́yà wà á rọ́mọ́ àrùbá ọjọ́ ti lọ eléyìí tí àwílò ní iná àwọn muharama tí wọn yóò pọ̀ amẹnu wọn bá tọ́lọ̀ ní amẹnu bà lónìí iná ẹja tara wa jí kọ̀sọ́ kan nù tí mo wí tọ́da bí ìgbà tó ipá bí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sọ kalẹ̀ lónìí ni. ń ti ń bẹ nú alukur'an kẹrin nbẹnu hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ní tó lélẹgbẹrún ọdún àmọ́ bóyá nítorí ìlú tá ń gbé ìgbàgbé ọmọ anabi adama òun láti rárá wa létí o ẹ dákun èèwọ̀ ọlọ́run ó sì wà léèwọ̀ ọlọ́run o ní ìparí kàtó afáàyè béèrè lẹ insha allah kó tó lóṣù tí ń bọ̀ lọ́njẹ́ àdúgbà náà lọ. gẹ́gẹ́ mo ti fi mọ̀kọ́dí máa bẹ̀rẹ̀ mo tún fẹ́ fi xaatima sí i òun ni pé gbogbo kí lèyìn ọ wàá fi rọ́jú àti fara mọ́ mọ́débẹ̀ ọlọ́run àti kọ́kọ́ sọ pé mọ́débẹ̀ ọlọ́run ó ṣe kí ni ó kéré ẹnu bí ẹ̀hún náà èyí ṣe tí ọ wàá fi fara mọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni xufatil jannatu bilmakari wa xufatil naaru bishahawaat kò sẹ́ni tí kò wù kó wọn ó firi kẹ́nìkan kan máa lófin ẹ̀ka tí ó pé <laughs> eléyìí ni ọ jẹ eléyìí ni ọ má jẹ irú òwò yìí ni ó ṣe <laughs> eléyìí ni ọ má ṣe irú eléyìí ni ó wò àmọ́ kí ni máa kó ní ń òun ni gbogbo ní ọjà sí kí ni máa kó ní ń ni pé a ah, bí bá jẹ o yọba ni ọmọ jẹrú oúnjẹ kan nísìnyí pé ah, ẹ mà ní àrùn ṣúgà àbí wà ní ah, èmi láì jẹ o. <laughs> ẹ́ kí ni ọ bọ̀ tó fi ní a ẹ̀dàkùn ẹ̀dàlómíwá ni ọmọ jẹran mọ́ ẹ̀rán sì ń wù jẹ àbí wọ́n lẹ́lómi ọmọ jẹ́ àmàlà mọ́ àmàlà sì wù ẹ̀dàkùn kí ló jọ mẹ́nu kò ń bí àmàlà àtẹran ẹ́ ibi tí ó já sí anabi nígbà tọ́lọ̀ ń dálì jẹ́nà tán ń tẹ́ fẹ́ǹsì ẹ̀ ní gbogbo ń tí ọmọ tí ọkàn yẹn ọmọ kọ̀ ńgbà ọlọ́run wá da iná tán kí ọlọ́run fi fẹ́ǹsì iná gbogbo ǹjọ́ máa fà yàn pé máa bọ <laughs> máa bọ ó fàtì náírù lè ṣàwà bọ́ọ̀ bá ti wá lè ní sùúrù fẹ́ǹsì lẹ́yìn fẹ́ǹsì mo lè yàn já sí ìmọ̀ àlìjánná ìmọ̀ iná bí yẹn bá lè ní sùúrù ẹnu mọ́sí ọlọ́run tó mọ níwọ̀n yìí òun là nẹ́bi wí fẹ́ǹsì nu wọ́n bá ti kọjá fẹ́ǹsì ń bọ̀ lọ́nlọ́ ẹ́ àlùjánnà nù bẹ́ẹ̀ ọba wa lè ní sùúrù bí ẹni wọ́n kìlọ̀ má jẹran fún tó ní àá ẹni ò lè ṣe má jẹran tọ́ba wa jẹran bí ọba jásí náà ṣe mọ̀ fóun náà ṣe kí ni ẹ yọ mọ̀ fara mọ́ ẹ bí yóò yóò yo gbogbo ń ta lọ́lọ́wọ́n ọ̀fẹ́ yìí tọ́ba wọ̀nyàn lójú adùn rẹ̀ kò ju bí tọ́ màá náà lọ bẹ́ẹ̀ yẹn bá ti gbádùn kínkínní òun tán yọ wà lọ òun tí ò sí ibi tí ò sí kínní ọlọ́mọdé ajẹ́yà tí ò lópin o ọlọ́njẹ́ ayọ́ àánú gbádùn tí ò ní lópin ìtumọ̀ àlìjánná àti kẹ́ni àti nánà nù ọlọ́n kọ́ mọ́sá sí wa lọ́mọ àlìjánná kọ́ mọ́sá wa lọ́mọ àná hàdà wàlláhu àlám وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ̀lẹ́ ìmọ̀ ṣé ká gbàgbére ẹ́ ẹ́ ok. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ní dáhùn sí ìbéèrè yìí àdàyùs mo ní tí ń jẹ́ bẹ́ẹ̀ léde lárúbáwá níbẹ̀ bá rántí ṣùgbọ́n ẹni tí kíni bá ti ń tán lára ẹ̀ òwú ìtara pé kò yẹ kí nǹkan yìí ó rí báyìí ní tí ń jẹ́ bẹ́ẹ̀ nù torí náà èyí tó le jù òun lèyí tó bá jẹ́ tara ẹni ìyàwó ẹni ni ìyá ẹni ni ọmọ ẹni ni ìyàwó ẹ̀gbọ́n ẹni ni àmọ́ kọ́dà bí yẹn bá rí obìnrin ládùúgbò náà obìnrin olóbìnrin tẹnìkan náwó sí àbí tí ń dì mọ́ gbogbo ẹni tóun náà bá rí irú eléyìí rí i pé ah no it's, uh, it's normal that you fún lòun náà torí pé gbogbo ẹni tí irú nǹkan báwọn bá tán lára ẹ̀ òun ni wọ́n ń pè ní kíni òun náà ń pè ní dàlú ń bẹ nínú àwọn tí hadith yìí náà tọ́ka wallahu ta'ala alim. náà ẹnì kejì wọ́n ní ẹni tí lápẹjú ẹni máa gbà gbàtẹ́ ń sọ̀rọ̀ nípa àwòrán pé tí rí bọ́ọ̀wọ̀ orílẹ̀-èdè bóyá ti ń gbàjọ́. Eh, àwọn náà ma ní ṣíà kọ̀ọ̀kan tó máa ní lórí ẹ̀ wọ́n ma ní ṣíà tó máa ní lórí àjọ tó ń gbà káàkiri ẹ̀ pé kí ni ìdájọ́ Islam lórí kíní kí ni ìdájọ́ Islam ń pa àjọ sẹ́rí nínú tí Islam dáa fún òun ni pé kò sírò òwò téèyàn ò lè ṣe nínú ìsìláàmù bọ́ bá ti jìnnà sáwọn tí o gbọ́dọ̀ ṣe àjọ lè jẹ́ halali ó sì lè jẹ́ kíni ó lè jẹ́ haramu kíni ó di sámi bọ́yá halali àbí haramu òun ni kílẹ̀ ń dánwò ń bi àjọ kábẹ̀rẹ̀ látòrí haramu mo ní haramu kéré àwọn kan bí mi ń béèrè kan ní bí ọdún mélòó kan sẹ́yìn nílọrin bíi náà èmi ọ̀gbọ́n rí tí wọ́n máa dánwò ẹ̀wò ń bi àjọ bẹ́ẹ̀ ìwọ ni ọ láwọn ń pe kinní kan ní ọta àjọ ọra àjọ ọta àjọ ọra àjọ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó ní bọ́bá ẹgbẹ́ èèyàn mẹ́wàá ní ń dájọ irú àjọ orí èyí tí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba máa dá wípé ẹnì yóò kó lónìí bọ́bá doṣù tí ń bọ̀ eléyìí ó kó bó bá dosù ti ń bọ̀ tọ̀hún ó kó sẹ́mọ̀ pé gbogbo ẹni tí ò tí ì kó tí ó fi dìkẹ́ wá òun máa dáwó lóṣooṣù wọ́n ní báwọn bá wá nìkan tó dá márùn-ún lápèjúwe ọ̀wá lè àwọn wa kéde pé tọ́ lámẹ́yìn gá o <laughs> kò lè dá àjọ mẹ́ta ní ọ̀ra àjọ rẹ̀ pé ẹlòmíín lè wá ní òun lágbára rẹ̀ o òun ọ̀ra àbóhun lábúrò kan o àbóhun lẹ́gbọ́n kan tí ó rà bóun ni ó rà ntí ó wà á ṣẹlẹ̀ ni pé sẹ́mọ̀kí márùn lọ́dá ten ten thousand mélòó márùn pé a ẹ̀ǹtí ó bá ara àjọ márùn yìí ẹ̀ ó lè rà á ní forty thousand <laughs> tọ́ba yọ pé àmọ́ yóò kó fọ́ọ̀tì òun fún kíákíá nísìnyí torí tóun nídìí náà ni pé mo fẹ́ lówó ǹlẹ́dá àjọmọ́ ẹnì yọ wà bọ́ sáyé rẹ̀ wọ́n máa wá dá ìyókù lọ kọ̀bá sì rà forty five thousand gbópin ìgbà tí ọba ti lè rà á ní fifty thousand tọ́mọ̀ pé fifty thousand lọ́dá ìtumọ̀ rẹ̀ ni pé ọya òun tọ̀hún lè lò torí pé ẹ̀yin lẹ́ ń pè lájọ ṣẹ̀rí àti fojú mi wò ó nígbà tí wọ́n kó forty thousand fún àfa àtọ́dá fifty thousand o sì bọ́ sáyé ẹ̀ èló lójogún ojogún fifty thousand lódodo àfọ olówó tí ó san fún ọ nísìnyí àmọ́ bàbá yẹn pẹ́ kẹjọ ló tó kàn abẹ́ kẹwàá ló tó kàn tani oko tani oko ìwọ ni ńjọ́ tó o bá ń kó òun bí wọ́n bá wù ó dáadáa ó bá pé mẹ́wàá ni mẹ́sàn-án lọ dá mẹ́wàá ló sì padà ṣe kínní mẹ́wàá lọ padà kó ọ̀yà ní ninety thousand ó fi gba hundred thousand èèwọ̀ ni gbogbo ẹni tí máa ń taró àjọ bẹ́ẹ̀ ìrànlọ́ró àjọ bẹ́ẹ̀ èèwọ̀ ni nínú àwọn ọ̀nà èèwọ̀ ni ẹ̀rí nínú àwọn ọ̀nà ẹ̀tọ́ òun lè jí òǹbẹ̀rẹ̀ ìbéèrè wípé ẹni tí ń gbàjọ wọn lòun náà wá ní ṣíà nínú kínní. No nínú owó àjọ àwọn ẹlòmíín lè pé bóyá kọ́kọ́ tẹ bá kọ́ dá pẹ̀lú àdéhùn ẹ bá ti kọ́kọ́ dá five naira o àbí iye báyìí tàkọ́kọ́ òun òun lówó tẹ tèmi ní ma wá bá yín tọ́jú ìyókù ní ma bá yín tọ́jú ìyókù bọ́bá rí bẹ́ẹ̀ halali ni torí pé sẹ̀rí ò pé kí alájọ gbàjọ ní kíni lọ́fẹ̀ẹ́ kò pé ọmọ ṣe wàhálà kí ọmọ wa ọjà tí máa lọ máa bọ̀ láì ní gba kíní ṣẹ̀rí òpé ọgbà nkankan o àmọ́ bá lóun ọgbà ṣẹ̀rí òpé ọmọ ṣe kíní òpé ọmọ gbà. àmọ́ bíi tí káfíèsì ń bì náà òun ni pé gbogbo alájọ tí wọ́n ń sanwó sẹ́ fún yìí sọ́mọ̀ pé n ti ń bẹ lọ́rùn ni pé owó gbọ́dọ̀ pé o. So owó wọn gbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ pé torí ìtumọ̀ ẹ̀ ní pé ń bá yín sọ owó yín owó pé ń bá yín sọ ń bá yín ṣe wàhálà rẹ̀ òun lówó tẹ́tẹ́ ti fún mi. lápèjúwe ibi tí wọn ọba ní kókówó yìí lọ owó tí wọn ọba ràn tí ó fi ṣe kò gbọ́dọ̀ ṣe kíni bọ́ fi ṣe bọ́ wọgbó yọ wà o. torí náà yìí ṣé ó ti dáhùn béèrè yín ẹ̀yìn wọ̀nyí ṣe wọ̀ bàbá bàbá jẹ́ bí mo ti describe rẹ̀ yìí pé owó ṣẹ́ wàhálà rẹ̀ kódò ó sì lè ó lè ó lè mú mu pé ní percentage ń bẹ pé ẹni ọba dá hundred thousand o five percent rẹ̀ ní owó ṣẹ́ tèmi èyí wọ̀nyí ṣèlè owó owó ṣe tiẹ̀ ní bọ́ba ti tẹ̀yìn lọ́rùn kẹ́ tó bẹ̀rẹ̀ èyí wọ̀ láì náà. alhamdulilayi bá kí a fún àwọn kọ̀ọ̀kan ní lá. àwọn mẹ́pí àwọn mílíọ̀n so wọ́n náà fẹ́ láti náwọ́ so because alálàta ogun àkínúwà yìí ẹlòmínà ní question mi tí ó béèrè ẹ̀ ń gbẹ̀gbọ́n náà wọ́n kọ́ sọ̀rọ̀ ẹ̀fún wọn nàmbà wọn ẹ̀wọ́ tó lè yún ọjọ́ ti lọ o. ẹ̀wọ̀n bọ̀ mí ẹ̀yìn ògùn lára. sàmàlẹ́kùn. ẹ̀ẹ́dàkùn sars bóyá à ń dájọ́ nísìnyí àjọ táwa wí yìí bóyá òní sátọ̀dẹ̀ yìí A ń dá ní kàbí náì tọ́ àwa dájọ́ yìí pé five naira ní tí náà bá ti wá lè kọjá tó di 9:30 10 àwọn aṣòfin pé ẹni tí ọba májọ ìwá 800 ragun ní fine bàbá wa dájọ yìí fún ọdún tó bá wá parí irú fine tá bá gbàjọ yìí àwọn táwa máa dájọ yà wá pin ṣé ó ti di haram. àtẹni tí ó dá náà òun náà fi mẹ. ẹni tí ọba lùfẹ́ àjọ yìí sọ́tà ti ń dájọ náà àjọ kéjì níta ni for example ẹni tó lù fin sẹ́ eh, lọ́wọ́ rẹ̀ nígbà tẹ́ bá pin. àjọ pin náà ni èyí tó náà ti lu fáìn eh, ẹ dákẹ́ bá kílẹ̀ ọ̀rọ̀ àwọn sars. Eh, eléyìí ẹjẹ ń dáhùn lọ́nà tí ó kó nǹkan mi sínú ẹlòmínà lè fẹ́ béèrè béèrè mi. ṣe rí níta ń pè ní algarama àbí alẹ́kú balimaliya. Al ìfi owó jẹ níyà ìfi owó jẹ èèyàn ń yà ìta ń pè ní fáìn kò burú nu sẹ̀rí àbábá rìn lọ́nà tí ọ̀tọ̀ ní tìtorí pé ẹlòmíì bí ẹ bá fi rú nǹkan báyìí lẹ òun ni ó da gbogbo àjọrú ni ó da gbogbo ètò yín rú àmọ́ ní tíṣẹ̀rí ọkàn kọ̀ òun ni pé gbogbo ibi tó bá ti jọ bíi ayánilówó bí ẹni bẹ́ẹ̀ bá ìmpósì fáìnì kankan lórí ẹni tó fẹ́ sanwó padà fáìnì yìí ò gbọ́dọ̀ jàǹfààní ẹni ó yáyàn lówó yóò dùn ká sotie irú fáìnì yìí ẹ lè fi ṣe sàárà ẹ sójú nǹkan míì pé inú ta kàn fẹ́ ni pé ìwọ yìí kò fi mójútó ntọ́ àjọ nìkan kọ́sẹ́ gbogbo ń tà ń pè lọ́rọ̀ fáyìn. kọ̀gbọ́dọ̀ wá jẹ́ pé mi tí mo yáàyàn lówó èyí tó bá mú tu mọ̀ yíyá lówó wá ń gbọ́dọ̀ sí kínní ń gbọ́dọ̀ sàǹfààní bẹ̀bí ń tí wọ̀ ọ̀ma ẹnu ojú owó tèmi nìkan ni mo gbọ́dọ̀ gbà. nírú tí ń tẹ wí nísìnyí kọ̀ láì fi ń gbòòsè pé òun tọ́ dáa náà bẹ́ẹ̀ bá padà pín in òun náà padà pín bẹ́ẹ̀ ẹ̀ yíwọ̀n láìsí kọ̀ láìsí Allahu ta'ala. jazakumullahu khairan ẹ dákun pẹ̀lú hadith kẹkà fún alẹ́ kan pé ọlọ́wọ́n bá alẹ́sọ̀lọ́sọ́lá ni ọlọ́wọ́n bá obìnrin sí ọkùnrin tí ń ṣe bí obìnrin àti obìnrin tí ń ṣe bí ọkùnrin bóyá ẹ̀fà rúmẹ́jì tí àwọn àwà ẹni tó jẹ́ bí ìyàwó síyàn ó fẹ́ dirun afáàsì ìmọ̀rún dì dáadáa ẹ dákun sí táwọn bàbá dì tó náà wọnú ẹ àbí kò wọnú ẹ. ìbéèrè ńláńlá làbá Abdullahi béèrè ipe sọkùnrin lè bá ìyàwó rẹ̀ ṣe ẹ̀ṣọ́. E èmi ò rí nẹ́sùn kankan tó dáhùn béèrè yìí àmọ́ ṣèhádùn ká ṣe ṣèhádùn pẹ̀lú onígbéta bá wo hadith anabi dada sallallahu alaihi wasallam ìtí ń túmọ̀ ní pé ní ẹni tó mú lásà ẹni tó mú ní kíni tó mú ní àṣà pé gbogbo ń ti ń wu obìnrin ní ń wu òun ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ìtí ń wu ọkùnrin ní ń wu òun ṣe gẹ́gẹ́ bí obìnrin àmọ́ ní ó ṣe pé láàrin òun àti ìyàwó rẹ̀ ẹ̀ bóyá ìyàwó rẹ̀ náà bá yá ọgbọ́n rẹ̀ àbọ̀bá afárí ṣe wà wàláhù tààlà àlàmì rò pé yóò kó sábẹ́ àdìsù pé èyí ṣe tó pé ogun tọkùnrin ń ṣe nìwọ obìnrin fẹ́ máa ṣe àmọ́jọ́ bá ti wá di pé tó ń pé sọ́bọ̀rẹ̀ mi náà fà á àwọn aṣọ fún pé wọn ìran ọkùnrin ní ní ṣe gbàjámọ́ ìran obìnrin ní máa di irun wallahu ta'ala alam. naam ẹ lọ́kùn bóyá kí a tó gba ìbéèrè mi so ìwé ìwọ́n ni wọ́n mọ pàṣẹ káàkiri wọ́n ní àwọn kan ti kọ nọ́mbà tẹ́lẹ̀ so àwọn lẹ́kṣọ̀ kọ̀ọ̀kan ni wọ́n mọ pàṣẹ through whatsapp ẹ̀hẹ́ wọ́n aláwọ̀ tó bá ti kọ tẹ́lẹ̀ gbọ́mọ̀ òlẹ̀ kọ máa bọ̀tẹ́ tí ó bá ti láǹfààní àti kọ so kọ máa kọ kìíní so bá ká máa pàṣẹ báyìí nab number one. ìsákùnlá ọ̀kàyà ìbéèrè mi ni pé ń gbà tẹ̀sọ nípa rìbá tó ṣe kọ́ mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa wọ́n fọ́ọ̀lì sínú kínní yìí àwọn òbí wa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń gba rìbá èèyàn sì jẹun tó ní ẹ̀tọ́ lórí wọn bóyá láti lọ skul àbí kínní kan àwọn à ń gbowó rìbá ìkóró òun náà ń ṣe business ṣé èèyàn ní fi gbowó skul ní àbí kílẹ̀ yẹn ṣe. ìdájọ́ ṣẹ̀ríà òun ni pé owó ntí máa sọ di haramu lọ́nà tó gbà dé ọwọ́ yẹn owó kí ni máa sọ di haramu òun ni ọ̀nà tó gbà dé ọwọ́ yàn òun ló fi jẹ́ pé one thousand naira tí ẹnìkan gúnyàn tọ́dápò tiẹ̀ ní ẹ̀bùn aláàlú ni ọwọ́ atún yọ bọ́ọ̀lẹ̀ lápò wọn nìkan wá jẹ mú the same one thousand naira lọ́dẹ̀ ni ó jẹ mú kí ló dì mú ọ̀dẹ̀ haramu ni òbí tí ń gba owó èlé tí ń ṣe bísínẹ́sì èlé tí ń gba rìbá nkankan haramu ni gbogbo owó tó bá rí ọmọ tó wá ṣe polówó ọlọ́nà míì àbí òbí yìí náà lọ́wọ́ ìwọ̀n ara ń jẹ fún àbí ń sanwó léèwé rẹ̀ nkankan èyí wọn ò sọwọ́ di haramu fún ọmọ àyàfi lọ́nà kan onítọ́ba ìpọ́mọ yìí náà lọ́nà tí ń fi ń kún òbí rẹ̀ lọ́wọ́ àbí ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ torí Al-Qur'ani ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ìmọ̀ràn tí mi máa wá fún ẹni tí irú ọ̀rọ̀ bá rí báyìí ni pé wà nípò ẹni tí ó máa owó báyìí bíi dọ̀rúra pé máa ṣàdéhùn láàrin wa àtọ́lọ́hún pé gbogbo ọjọ́ tí n bá ti rí àyè pé ń wà independent tí ì ní nídi owó yìí mọ́tọ́rọ́ ọmọ bí tí wọ́n ti ń rí kọ́nà haramu ni kẹ́yìn ó fòpin sí gbígba ìrò owó bẹ́ẹ̀ pọ̀dọ́pin ìgbà tí yẹn bá wà ní pé ah, ilé ẹ̀kọ́ mi ọ̀yà dúró ni àbí ń yà ní rí oúnjẹ jẹ ni òbí mi sì ni tó yẹ pé mo ní ẹ̀tọ́ kọ́náwó lé mi lórí. Ah, lára ń tírú ọmọ ìgbọ́dọ̀ tó máa ṣe náà ni pé kó fi ṣe tẹ́bírí azimá tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́ bọ́ tiẹ̀ kú òǹbẹ́ ọmọ jẹ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ti ń gba ti ọ̀dà yìí náà mọ̀ pé n tẹ́ ń ṣe yí ọ̀dà o. yà ebi náà láti fi ràn léèwé wallahi lọ́nà míì ni bí n bá lọ́nà míì ni gbà lọ́wọ́ yín wallahu ta'ala a'lam. ẹ̀rọ kun báyọ̀ ká máa ṣe ní àsìkò wọ́n ní irú ọ̀rọ̀ kó kọ́mọ̀ ní àwùjọ bóyá mi ní fóònù kan sìn ó ti wá gbójú ẹ̀ ó gbó àbí kò wí má àbí kò wí ọgbó obìnrin fóònù fóònù naam so mo wá fẹ́ ẹnìkan wá lóun ní ni but ó dájú ti mi lọ now wọ́n ní kí n mú tèmi wá but in ní additional money tí màá fi kún tèmi yẹn kó tó lè rí ní sí ẹ̀ so wọ́n ní sí ilé yóò sínú àfíbà mo rò pa agbọ́bẹ̀rẹ̀ náà yìí pé fóònù téèyàn ń lò ti gbó wọ́n wá ní mú eléyìí tó ti gbó yìí wá o àmọ́ ó fowó díẹ̀ kún kó fi ṣe déédéé ìtọ́ṣẹlẹ̀ ń bi eléyìí ni pé hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ìran nǹkan mẹ́fà lànàbí júwe fún wa pé rìbá máa wọ̀ ànàbí bẹ̀rẹ̀ látòrí kíni azahabu alifọ́bọ̀ eh, alihẹ́mpọ̀ aṣàìrù alimẹ́lẹ̀ṣù àwọn nǹkan wọ̀nyí òun lànàbí ká sallallahu alaihi wasallam pé gbogbo ìgbà tẹ́ bá ẹ̀ kéńjì àwọn eléyìí àwọn tí mo dákọ̀ ní góòlù eh, sílvà àtàwọn ọ̀ràn oúnjẹ tí wọ́n ń jẹ lójú ayé anabu muhammad sallallahu alaihi wa sallam inú yìí tó yẹ ọkọ mọ̀ táwa náà mà lónìí anabi dákọ kínní iyọ̀ anabi dákọ jéró àti gbogbo ohun tó bá jọ bẹ́ẹ̀. gbogbo ohun tí ọba wa fi bìkan jọ kankan náà àwọn tí a kà kalẹ̀ yìí ìdájọ́ táwọn yẹn gbà lánàá òun náà ni àwọn nǹkan yọ máa gbà lónìí kí ló sọ rìbá tó wó di èèwọ̀ òun ni pé ipò tí góòlù àti sílvà wà jọ̀hún ní táwọn ń nájọ́ ntàwa náà ná lónìí òní ọmọ mú ìdájọ́ góòlù àti sílvà lójú ayé ànábì sọlá ọsọlá ansec àbí ntọ́ba jọ bẹ́ẹ̀ àwọn àlùfáà ní kò síbi kankan tó fi jọ ọ̀kankan nùràn nǹkan mẹ́fẹ́ẹ̀fà tá ànábì sọlá ọsọlá ń dàkọ̀ òun ní bẹ́ẹ̀ bá kanu tíra wọn ní àwọn nǹkan wọ̀nyí nínú àrèbáwìyà nínú àrèbáwìyà nínú tí rìbá máa wọ̀ àwọn nǹkan wọ̀nyí mẹ̀ǹgẹ́ rí àríbáwìyá ráhùn àwọn eléyìí kò sí nínú tí kíni nínú tí rìbá máa wọ̀ ọ̀rọ̀ ansẹ̀tì kò sí nínú mẹ́nà mẹ́nà àríbáwìyá kò sí nínú rántà nẹ́bí fún wa sallallahu alayhi wa sallam pé rìbá máa wọ̀ òun ni ọ̀jẹ́ kírun tẹ ní wọ́n ń ṣe yìí kọjá kíni kò jẹ́ wọ̀ àmì tó wọ̀ náà ń bẹ wọn ò béèrè àmọ́ ká dáhùn rẹ̀ tẹ́mi ń rí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá lọ Mẹ́kà fún hajj ẹnìkan ti ra góòlù kalẹ̀ láti ọdún mélòó sẹ́yìn yọ fún ìyá tó ń ṣẹ̀ṣẹ̀ ń lọ pé wọ́n ní wọ́n máa gbà ní Mẹ́kà àwọn fi fún yàn ní omi irú eléyìí wọ̀ wọ̀ ni àmẹ́yìn lẹ́yìn ọ̀gbọ́n wọn yé sẹ́wọ̀n kébé yàn bá gbéde ńgbà míì yóò rò para Mẹ́kà náà lọ́pẹ̀sẹ̀ bọ́ rìbákalẹ̀ ni nítorí dèmi lójú ni pé nítawọn ó ṣe rí bẹ́ẹ̀ bá ti mú dé wọ́n wá gbé lórí kíni wọ́n gbé lórí scale wọ́n ti mọ iye tí ọwọ́ sí lówó ti òní wọ́n wá sọ fún ọ pé a bọ́ọ̀bà ara rú gold mi o irú mú ìtọ́ bá wù ọ́ kọ́dà wọ́n nà sí ọ mẹ́ẹ̀ èyí tó bá mú àwọn wá sọ fún ọ pókú iye báyìí ó kíni ó kú yé báyìí tí owó tí ara eléyìí lọ́wọ́ rẹ̀ tí ó tó ṣe déédéé eléyìí ní táwọn ń ṣe nù o èyí òun ni ànábì ní a ṣe sọlọ sọlọ ń bẹnu hadithu hadithu tamuru ẹnìkan ra tamuru wá láti khaibar làbídùn wọn ń tamuru ànábì wá rí i pé làbídùn yìí dáa púpọ̀ nínú àwọn tamuru tó jẹ́ pé of high quality ànábì wá ní a sọlọ lọ sọlọ Sebi gbogbo làbí dùn fẹ́bàrù ti rí ni a oníbẹ̀ kọ́ o òrí ta ẹ̀ nínú rántí rì bá wọ̀ tá anábì dákọ̀ òun ní kíni òun ni làbí dùn anábì sọ̀rọ̀ sọ́lá ń báwọn kó rí o àmọ́ òrí eléyìí bàbá fẹ́ ra igbá kan àbábọ̀ kan nínú eléyìí a wà mú abọ́ méjì wá nù làbí méjì ọ̀dà tó ni wọ́n tó fún wa lọ́kàn anábì ní àyìnú rìbá ìdíjẹ́ rìbá náà kó láwa ṣe ànábì àwa tá a lé ìdí ọ̀dá tá a ṣe ànábì ní lọ́ọ́ ta ìdí ọ̀dá àwọn bí wọ́n bá wá sanwó rẹ̀ òfìrà kínní òfìrà ńkọ́ bára lé ìtọ́ da mọ̀rọ̀pọ̀ ti yé so eléyìí ń èèwọ̀ ni àmì tí àwọn èèyàn ń ṣe maka àtọ́rẹ́ lomi lè gbé ibà gbé lọ maka náà wọ́n ṣe maka ìwọ lọ gbọ́n tí wọ́n ń wí àwọn náà sì wulẹ̀ dára wọn láàmú pé nígbà tó ọ̀gbọ́ wáyé òun àmọ́ táwọn ń ṣe tó dé mi lójú nù pé wọ́n wọ́n wọ́n sì wọ iye tó jẹ́ èyí wọ́n bá wá náwó sí kọ́ fẹ́ rà ya iye báyìí ló kù tí ó fi jẹ́dẹ̀ ibi owó rẹ̀ àmọ́ kọ́dà àwọn àlùfáà lọ́hùn náà ń kìlọ̀ fáwọn náà pé kí wọ́n jọ́ máa clear bẹ́ẹ̀ wọ́n máa jọ bí ìgbà tó yẹ pé ọkàn mú ẹ̀ẹ́dẹ́ nìkan wá wọ́n sì fún un ní omi wallahu ta'ala alam tọ́rẹ́ lomi ẹlòmíì ń bẹ̀ wọn ní gbowó kankan lọ́wọ́ rẹ̀ tọ́ba yìí pé owó ń tó gbé wá pọ̀ wọ́n sì rí déédéé ń tọ́ jẹ́ kékeré nù ń tọ́ fẹ́ rà èyí òun ló múrù ju wa púpọ̀ òun làwọn afáàn kìlọ̀ fún wọn wípé èyí wọn jọ bí ìgbà tí mo kàn gbé góòlì kan kalẹ̀ o sì gbé góòlì míì fún mi tó ipá haramu ni pọ́nbélé ni ọba jẹ́ déédéé wàláhù tán àdàmì náà. sàmúlò àdékùn ọ̀ntìlá ọlọ́run bá ń ṣe ọlọ́run bá ń ṣe ẹyin lẹ́sàn-án ẹjọ́ dákun yẹn jẹ́ bí ẹ̀gbọ́n nínú mọ̀lẹ́bí yẹn bí wọ́n ti wá jẹ́ ẹ̀gbọ́n yẹn bàbá yẹn wá kú bí bàbá yẹn ti wá kú wọ́n á ní pé yẹn ó da owó jọ ó fi ra màlúù ní pé tí wọ́n fi sí ẹ̀yìn ẹ̀ ó fi sòkú èyàn wá gbọ́ pé èyàn ti gbọ́ àlàyé nípa ọ̀rọ̀ yìí èyàn wá sọ pé á ah, ẹwò ní olówó wọ́n ti mọ̀ pé èyàn ní owó yẹn tó ẹ pé èyàn rẹ̀ sọ́ọ̀tì lórí owó asẹ́sì yìí èyàn wá fún wọn ló ọ̀rọ̀ wọn wá sí pé wọ́n fẹ́ máa ba ọ̀rọ̀ wọn fẹ́ sáfẹ́ máa kú wọ́n fẹ́ máa jẹ́ ọ̀tá lẹ́gbẹ̀yàn ṣé èyàn lè fún wọn lówó òun àbí èyàn lè fún wọn àbí àwọn owó ló tún jẹ́ tó bá bí nǹkan béèrè lọ́wọ́ yẹn nípa nǹkan àrọ́m lọ́dọ̀ yẹn tí wọ́n sì lówó lórí ẹ̀ ṣé èyàn lè fún wọn lówó àbí èyàn lè má fún wọn níbi rẹ̀ ní kúkúrú ni pé wọ́n ní ẹ wá ra màálù dín wọ́n èkú yẹ yóò kó padà àbí. ẹ dákun ẹja ẹja gbọ́ èsì lórí ìbéèrè àfa yìí sẹ́rí gbogbo ohun tí ọlọ́run ọba ti yọ̀ǹda kí wọ́n nìkan dá a ṣe gbogbo ohun tí ọlọ́run ọba ti ṣe kí ni tí ọba ti yọ̀ǹda kí wọ́n nìkan dá a ṣe kò lè yọ̀ǹda kọ́ pẹ̀lú yàn ṣe olúwa ọ̀yọ̀ǹda kéèyàn dára màálù kóun fẹ́ sòkú àbóun fẹ́ yọ yòókù padà kọ́ wá dá kọ́bọ̀ sí tí wọ́n ra màálù tí wọ́n yẹn yòókù padà náà haramu ni torí náà bẹ́ẹ̀ tilẹ̀ wí òun pé ẹ má wulẹ̀ wá pé ẹ lówó kéèyàn má parọ́ irọ́ náà haramu ni pé a èmi ò lè dasirò owó báyìí kọ́dọ̀ da ọdún ila sabili rabbika bil hikma wal maw'idati al hasana wajadilhum billati hiya ahsan bẹ́ẹ̀ yẹn bá wá rí bẹ́ẹ̀ pé wọ́n sì mọ̀ pé mo lówó ẹ wá pé tàì fẹ́ràn bàbá mi kọ́ o pẹ̀lú ògo ọlọ́run lọ́la ẹ̀rí wọn wá bẹ̀rẹ̀ kànga yàn yìí gbogbo ẹni tí ń bá mu omi nù kànga yìí kí ládọ́ máa bá bẹ́yìn òsì lówó kànga yóò lówó àdé ọ̀rọ̀ àdé dọ́sìn nìkan méjì pé ẹ̀kọ́ lọ mọ́sálásí ntẹ́mi ó fi sàánú bàbá mi nù àmọ́ kọ́ bọ́ èmi ò ní fi ń da síbi màálù èyí wọn tún jẹ́ hekima ẹ̀ ṣe wá àti fẹ́ lómi iná ń bẹ̀ pé táhùn kọ́ tàìfẹ́ náwó kọ́ àmì ẹ̀ má náwó owó bẹ́ẹ̀ o kọ̀dà sọ́tí yé ah, kò tí ì tán. náà jazakumullahu khair ìbéèrè tèmi ni pé lórí ẹni tó ń gbàjọ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé kéèyàn gba commission lórí àwọn tó ń dájọ kẹ́bẹ̀ ṣàlàyé kìí ṣe haram wọ́n fẹ́ bèèrè pé ẹni tó ń gbàjọ yẹn tó fi owó àwọn alájọ tó fi ṣe business tí ò sọ fún wọn tó wá jèrè ń bẹ̀ ṣé èrè yẹn á kó fáwọn alájọ ni ànẹ́bí ò ti sọ fún wọn yẹn ṣé ò ti jàǹbá àmánà ẹlẹ́ ìbéèrè tó so mọ́ ni pé tó bá wá kówó yẹn sí bank tí rìbá wá wo owó yẹn ṣé alájọ nìkan ni ó lẹ́sẹ̀ àbí àtàwọn tí wọ́n jọ tẹ́lẹ̀ mọ̀ kó kó sí bank tí wọ́n jọ lẹ́sẹ̀ ní ẹ bá dáhùn jazakumullahu khair. ìbéèrè alákọ̀ọ́kọ́ mo ti dáhùn rẹ̀ indirectly lẹ́ẹ̀kan ṣẹ̀rí nínú ṣẹ̀ríà gbogbo ń tí èèyàn bá ti jẹ́ pọ́rùn ẹ̀ lọ́wọ́ tọ́ba ti jẹ́ kínní tọ́ba ti jẹ́ pé ọrùn rẹ̀ lọ́wọ́ òun náà ló ní àǹfààní ẹ̀ òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń fi ní al-kharaju bid-daman ìyẹn ni pé ẹni tó ṣe pé òun là á mú pé kíní ìyá àbíkẹ́ wá o bọ́ba mú àǹfààní kan jáde òun náà ló ní àǹfààní òun ẹnìkan ní ìkọ̀lẹ́sọ̀ àti bàpin. ntọ́ béèrè tí ń mu ni pé owó tí ń bẹ lọ́wọ́ alájọ yìí ọ gbè o ọ dà sí kànga o ọ yá àyàn o ẹ̀dá sọ́kàn àwọn tí wọ́n dájọ́ ń béèrè máa bí ọba ti kàn wọ́n gbogbo bísínẹ́sì tí ọba àti ṣe gbogbo èrè tó bá jáde ńbẹ náà àwọn náà lẹ́tọ̀ọ́ sí ẹ̀ka ńbẹ torí pé n ti ń dówó nínú sẹ̀rí àmójúwí lẹ́ẹ̀kan òun nípa àjọ ń ṣòwò béèrè bá dé àjọ pin bí nǹkan míì náà bá dé àjọ àjọ sí kí ni àmẹ́yìn ti ní kọ́ kàn wọ́n irú bísíǹsì tó kó lọ yìí ní ìsìn bọ́ bá ṣọ́ọ̀tì ńbẹ̀ yọ padà lọ bá wọn pé kò padà èyí béèrè ni kò lè padà torí kó bọ́bá yẹ kó lè padà ọ̀tọ̀ nídájọ́ rẹ̀ bọ́bá yẹ kó lè padà lọ bá wọn pé tọ ẹ̀rí bi ta ta kó ìlọ o ọ̀sẹ̀ bá kan o ìdájọ́ yìí wọn ọ̀tọ̀ ìdájọ́ yìí wọn ni pé ńjọ́ tèrè bá jáde náà ọgbọ̀dọ̀ lọ jíṣẹ́ fún wọn ya kọ́dà níta àbíkí ní ìṣe o ìyẹtọ́ lọ ní kí ọjà dè ń bẹ̀ lópin ìgbà tó bá jẹ kọ́rùn-ún tiẹ̀ nìkan lọ́wọ́ ànábì ní alkharaju bid-daman ìdí máa ń bẹ lọ́rùn yẹn bá ń fa ní ẹ̀ náà bá jáde òun náà ló ní ọ̀kan ẹlòmíì. ẹ̀ẹ́kejì ni pé ọlọ́kọ́ sí báńkì rìbá àwọn náà sì mọ̀ pé ń kó sí báńkì rìbá wọ́n jọ ń dẹ́sẹ̀ ní. ó yẹ káwọn sọ fún un pé mọ́kòwò ti wá lọ báńkì rìbá àmọ́ náà bá fara mọ́ bẹ́ẹ̀ òun ọ̀ àwọn náà lẹ́sẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam حديث جابر بن عبد الله جابر لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاذبه وشاهديه النبي ní Jábìrù ní àwọn ọ̀ràn èèyàn mẹ́rin lọ́lọ́run ṣe pé lọ́sẹ̀ bí dandan lé látàrí pàǹgbà àlá ẹni ó jẹ ẹni ó fún yàn jẹ arabi táwọn ó ti wọlé nù torí bí ọba sówó lọ́wọ́ rẹ̀ kí ni ó kó lọ wàkátìbàwú akọ̀wé rẹ̀ wàṣáàhìdẹ́ yìí kọ́dẹ̀ ni ó jẹ́rìí sí lásán ànábì níbi dandan náà kọ́ máa bá ogun wọn torí náà báwọn náà bá ti mọ̀ bẹ́ẹ̀ fún ọkọ̀ fún ọlọ́ọ̀kú sáradà àràdà ilé ìta gbọ́ iná ọlọ́run ojú ọ̀sẹ̀ wa láǹfààní insha Allah ta'ala gẹ́gẹ́ bí mo ti wí bọ́ bá tún di oṣù tí ń bọ̀ lákọ̀ọ́kọ́ yóò mọ̀ sábàtì báyìí alayhi wa sallam kò yí padà o gbogbo ntí anabi ní sallallahu alayhi wa sallam ọtẹ ọlọ́run lọ́rùn owó ọlọ́run lánàá ìyẹn ni pé lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwọn náà ló sì wú ọlọ́run lónìí o gbogbo ohun tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam wí fún wa pé olúwa kọ̀ ó ṣe é ní haramu ó ṣe é léèwọ̀ kò mà yí padà o wọ́n sì wà léèwọ̀ ní ntọ́lọ́wọ́n ọba kọ̀ di àárọ̀ onítẹ̀mí pẹ̀lú rẹ̀ ń sọ̀rọ̀ yìí náà. àmì mi wòye sáwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní látàrí pé gbogbo ayé náà ní í ṣe é ìwọ̀n à ń fẹ́ dàbí ìgbà tó ṣe pé àbọ́lọ̀ ti yọ̀ǹda ni bóyá yóò ti kú nù ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kọ́dà á bá a lọ́wọ́ ẹni ó kéwú gbà míì á lọ́wọ́ àlùfáà á lọ́wọ́ ọmọ kéwú ọkùnrin obìnrin ọmọdé àgbà eléyìí ni ọlọ́run ní kí làákà ìmí ọlọ́ọ̀bẹ̀ pé ká mú díẹ̀ àléwì tán nù tí ẹ eh, ọmọ ń dàbí ìgbà tó pa àwọn èèyàn ń gbò ti di bára rẹ ń bò lèèyàn ọlọ tí ò ní rí i ya àbọ́lọ́run ti àbólúwa ti yọ̀ǹda ni àbí ọ̀jẹ̀ wọ̀ mọ́ wọn ló jẹ́ kí n gbìyànjú mọ kọ́ wílà kọ̀kọ́ ni pé èèwọ̀ látọjú ayé anabu muhammed sallallahu alayhi wa sallam gbogbo ntá anabi ó pè ní halali tó fi kú láyé kò sẹ́ni ó lè sọ ọ́ di halali ma ntí ń jẹ́ pé kò sá anabi ma muhammed anu sallallahu alayhi wa sallam. bákan náà gbogbo yìí táwọn nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ mò sì jíṣẹ́ fẹ́mi rẹ pé ọlọ́ni ẹ má ṣe o ọlọ́ni wọ̀ ni o òun náà lè dè wọ̀ mọ́ ìlà yawmil qiyamah. torókè méjèèjì ni máa bí ọlọ́run nú ọ̀kan làwa máa mọ̀ èkejì náà ọlọ́run ọ̀fẹ́ kí ni nǹkan méjèèjì. Hmm? tahrimu ma ahallahu Allah. أو إباحة ما حرمه الله نعم تحريم ما أحله الله ntoluwa ní halali ni kéèyàn torí ìròrí tiẹ̀ tọ́lọ̀ náà bì kan kọ́sọ́ di kíni máwọn èèyàn lọ́wọ́ kọ́sọ́ di haramu máwọn lọ́wọ́ èèwọ̀ ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo ntọ́lọ̀ ń bá ní ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹnìkan ò ní ọfọ́rìtì àti pé ńgbà ayé wa dìbò ti dà yìí ẹ̀yọ́ a máa ṣe é kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bàbá màtúmọ̀ pé muhammadun rasulullah sallallahu alaihi wa sallam pé anabiwa muhammad òun lọ́lọ́run rán sí wa o ibi ó sì jíṣẹ́ dé náà ni gbogbo wa ti rí ní alukur'an alkarim. Al ahadithu anabuwa muhammad sallallahu alayhi wa sallam kò sí miin ma lẹ́yìn gbàtà anabi ti kú olórílẹ̀ ayé yìí ìmọ̀ràn rẹ̀ ní létí ìmọ̀túnka ìmọ̀túnka òun lọ́kàn kù. torí náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn eléyìí tọ́lọ̀ ní kí èmi ó rí àbí kí n gbọ́ nínú tára ń fún mi pé pípọ̀ rẹ̀ àbí àìsọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́ àyíwọ̀n náà máa fà ń gbà mí bóyá ìmọ̀ sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ láwọn wáàsí láwọn ìjókòó ó ti fẹ́ máa jẹ́ kárò pé àbí bóyá ọlọ́run ti yọ̀ǹda eléyìí àbí bóyá kò tiẹ̀ bóyá kì í tiẹ̀ ṣe wọ̀ tẹ́lẹ̀ náà òun ni àǹfààní fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run kọ́ nú àwọn tí olùwà ní àwọn tí ìrántí ọmọ wúlò fún làwọn wo òun làwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ alimọ̀mìnì ọlọ́nkọ́ ka ìmí pẹ̀lú yín kún náà wọn. àmọ́ ṣáájú kí n tó mẹ́nu bà ẹnu ìtọ́lọ́mbá ní kí àsìkò gbà wá láti mẹ́nu bà nú àwọn muharramatun istahana biha àwọn nǹkan ìwọ ọlọ́run tara ayé sọ di yẹ̀yẹ́ tára ayé fọwọ́ yẹpẹrẹ mú un yóò wù mí kí n sọ bíi mọ̀kọ́dímà méjì kan ká má fi dẹ́rù bara wa àkọ́kọ́ ntí mo fẹ́ kọ́dá yín lójú kọ́démi náà lójú ni pé wàláhì mo tún fọ́ ọlọ́run búra ọlọ́run ò ní kí a má débì kan àfi kó ṣe pé dídébì ọ̀dá mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé bí wọ́n bá ní kíní yìí haramu ni kò gbọ́dọ̀ lé lára mùsùlùmí ká àwọn tún ní amẹ́sẹ̀ léyìí náà olúwa ò ní kí ọ mẹ́sẹ̀ nǹkan kan àyàfi kó ṣe pé kò dáa ni kò sí ntọ́lọ́ nfẹ́ gbà ń bi kọ́ ní ẹ̀dá tó dá olùwárí fi ròyìn anábùa muhammad sallallahu alayhi wa sallam nínú sura kanu al-qur'an al-karim a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم الذين يتبعون الر... الذين يتبعون الرسول النبي الأمية الذي يجدونه آه... الذي يجدونه مكتوبا في التوراة والإنجيل يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث بلان يا النبي صلى الله عليه وسلم يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث الطيبات ntọ́ da ní ń jẹ́bẹ́ ìdàkejì rẹ̀ kíni alkhaba'ith ntí ọ̀dà ọkàn lè jọpọ̀ da lójú rẹ̀ kọ̀ da olúwa ní gbogbo ntí òjíṣẹ́ tó ń rán sí yìí yuhillu lahum ntí ó máa ṣe ní halali tí ó máa pẹ́ tọ́ tí ó máa pé kẹ́ ẹ ṣe at-tayyibat àwọn ntọ́ da ni. ويحرم عليهم الخبائث kò sì ní wí fún yín pé nǹkan kan dé wọ̀ kíní kan di haramu àfi kó ṣe pé bẹ́ẹ̀ bá wò dáadáa khabisa ni ntí ọ̀dá ni nǹkan jẹgbẹjẹgbẹ ni ntọ́ yẹ kó rí àtọ̀bí àtúnṣẹ̀lìmà àdámọ́ ọmọ èèyàn tí nǹkan kan ò tí ì kọlù nǹkan yóò rí lára ni. báyìí lọ́lọ́run ròyìn anábùa muhammad sallallahu alayhi wa sallam wípé èèwọ̀ ọlọ́run sẹ́ kọ̀ dáa ni gbogbo ntọ́lọ̀ ń bá ní ká má dé bẹ́ẹ̀ kọ́dà ń gbà míì náà bí àwọn àlàyé tá a padà ṣe fúnra wa yìí àwa náà padà reason pẹ̀lú omi náà pé a kọ̀ dáa lóòótọ́ àmọ́ kọ́dà bí làákà ìtiwọ̀ ọ̀bá tí ì dé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ̀rọ̀ ọlọ́run ọba yìí gbọ́ yà èmi ò tí ì ra burú tí ń bẹ́ẹ̀ bí tí wọ́n ní àmọ́sẹ̀ mọ́ yìí o àmọ́ ìmánì mi billahi wa bi rasulihi sallallahu alayhi wa sallam ìgbà pé ní kọ̀dá náà ni lọ́lọ́run fi ní amẹ́sẹ̀ lànàbí fi jíṣẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nìyẹn tọ́ kí ni wọ́n ń sọ tí ọ̀dà àdínkì ń wúyàn bọ́bá yìí kébolu wa ti wí yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim al-khaba'ith ọlọ́run ní ti ànábì ọmọ pè ní haramu fún yín òun ní ti ọ̀dà kí wọ́n ní ti ń jẹ́ ọ̀dà ọmọ wà kọ́mọ wùyàn kò tí di mi aṣèitọ́nù làyìn ọ̀tá èmi àtẹ̀yìn tọ́pọ̀lọpọ̀ wa wá sọ di special adviser lónìí ó mọ̀ràn pàtàkì ẹni ó jẹ pé ní ọ̀tá lòún péré àdúwọ́n mòbí ọ̀tá tó ṣe kínní ọ̀tá tó fojú hàn ní ṣètọ́ ni o sẹ́mọ̀ pé yẹn ọmọ bá yẹn sọ̀tá ń gbà míì yóò sì tún máa rẹ́rìn-ín àbí kọ́ máa tàn yẹn ṣètọ́ ni tàn ṣètọ́ ni ọ̀tàn máa nẹ́bí ádámà ń bẹnu Suratul A'raf bẹ́ẹ̀ qala fabima aghwaytani لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم وعن an ولا تجد أكثرهم شاكرين. shakirin. níjọ́ tọrọ dojú ẹ̀ tí ṣètọ́ ní rí kó ti yíwọ́ ìyẹn ni ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lé ń pa polúwa pa ṣètọ́ ní láṣẹ kó forí balẹ̀ fún baba ńlá wa Adam tó lòun ní ṣe bẹ́ẹ̀ torí pé èmi dá látara ná khalaqtani khalaqtani min narin wa khalaqtahu min tin iná ó sì wá máa tẹríba fún ẹrọ̀fọ̀ olùwà wa lé ṣètọ́ni kó nù kẹrẹ njọ́ òun ni ṣètọ́ni ti di arọ́jìm njọ́ òun ló ti di àlàyìn njọ́ òun ló ti dẹni tá a máa pé a'udhu billahi minhu pé ọlọ́mọta sọ wa ń bẹ̀ o ṣètọ́ni wa ni ọ̀rọ̀ àwọn ọmọ ànábì ádámà tó pé torí wọn lòún fi dó lórí ibú yìí la aq'udanna lahum sirāṭaka al-mustaqīm èyí lọ́ọ́ jòkó dè wọ́n látara kọ̀ọ̀dù kéèyàn kọ́ àdà kó jòkó kọ́ máa retí gbé ṣé àyìn lọ́ọ́ gbà kọjá ṣètọ́ ni ní as-siratal mustaqim ojú ọ̀nà wọ ọlọ́run tí ó jẹ wọ́n wà lìjánná tó ti léwu jáde yìí à òun ó dènà o òun ó ṣe kí ni òun ó dènà dè wá o òun lọ́lọ́run fi ní àdúwọ́n mọ́bì sẹ́mi pé rọ̀ táwọn kò yẹ kí ó rí wa mú àmọ́ òun lọ ọ̀pọ̀lọpọ̀ sọ di kíni onímọ̀ràn pàtàkì bọ́ba ti gbọ́rọ̀ ọlọ́run tán yọ gbọ́ tẹ̀sù kọ́dà ẹlòmíà ọmọ sọ fún rẹ̀ gbé àwọn afáwọn náà lè fi ogun tí wọ́n ń wíwọ́n ní èṣù kìí ṣe dandan káàfó lè ṣe gbogbo tí ń wí àmọ́ lọ́run ò ní di ìwọ ní ti àáfàá ṣe kò sí ní di àáfàá ní kíni ní ìjíwọ náà ṣe ìwọ gbọ́ yìí tó wí torí gbogbo ọ̀nà ní ṣètọ́ ni máa fi ẹ́ ni wọ́n máa fi dènà gẹ́gẹ́ bó ti wí la aq'udanna lahum siratakal mustaqim. torí náà kò sí nǹkan kan tí ó jẹ́ kí fàbá ìsúntọ́lọ̀ ní ọ̀dà kọ́ máa wá jọ bí kíni kọ́ máa jọ bí ntọ́ da àyàfi kíni àyàfi ṣètọ́ látàrí ìtàn bàbá ńlá wa tá a dákọ̀ yìí náà ọlọ́run tiẹ̀ tún jẹ́ ó yé wa gbogbo wa náà láti gbọ́ tán ni ẹ́ منها حيث haifu ṣètùmá rọ́gọ̀dà wàlá takọ̀rọ̀bá hádìyí aṣájà. ẹ máa jẹ gbogbo ń tọ́ba wù yín nú ọgbà oko àlìjánná yìí àmọ́ ẹ má débi di ẹyọ kan o. ìṣètọ́ni náà lọ wá sọ pé sọ́rọ́ ẹyọ kan òun gan-an òun gan-an ni òun gan-an ló dùn kò sì dùn ànájà ádámà jẹ tán kó tó mọ̀ pé kò sí kínní kò dùn. torí náà ẹ jẹ́ kí ẹ̀mí wọ́ balẹ̀ wípé ọlọ́run ò ní tí ó fẹ́ fi kọ́ fara ni wá ṣe ó sì ti jẹ́ ọ́dẹ́mi rẹ lójú pé ní gbogbo tóun bá ní ká nábì owí fún yín tọ́ba ní ẹ ṣe kọ́ yí bùnú ọ̀dà ni tọ́ba sì ní ẹ kó ń bẹ́ẹ̀ kínú kàbáyìsù nù àwọn tí ọ̀dà ni àwa ni kákan wá wà kí á wù kí ṣètọ́ ni ọmọ sọ di opposite mọ́ wa lọ́wọ́ kọ́mọ wa sọ tọ́yìbò di kàbíìsà kọ́mọ sọ kàbíìsà di tọ́yìbò tọ́lára tí ó fa ara àwọn tí ń mẹ́nubà lónìí nìyẹn àwọn ń tọ́lọ̀ ní ọ̀dà yìí ni ń wáyé àwọn tí ànẹ́bí ní amẹ́dẹ́gbẹ̀ yìí òun lọ làjú àmọ́ bí yẹn bá ti mọ̀ pé gbogbo bí yẹn bá ti gbé tó láyé yìí yọ lọ jábọ̀ lálìkìyàmọ̀ àrántẹ́ yẹn ọmọ fi kọ́ṣà ara rẹ̀ nù àmọ́ kò sọ́gbọ́n rẹ o àwọn àìdá yìí ọmọ wùyàn yọ máa attract èèyàn wọ́n máa pọnléwé wọ́n máa polú ẹ̀ gẹ́gẹ́ bí ṣètò ní kìíní la aq'udanna lahum sirataka al-mustaqim. tọ́yì mùkọ́dìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé nínú mẹ́sẹ̀ ọlọ́run táǹpẹ̀ ní haramu àti máa ṣe táǹpẹ̀ ní kíni halali èwo lọ́pọ̀ jù tọ́lára ń ti ń dẹ́rù bẹ lómi nù kọ́dà ní ọ̀jẹ́ lómi kò jẹ́ ó dúró dáadáa nínú ìsìláàmù wọ́n dẹ́rù bẹ lómi ọ̀fẹ́ wọlé kọ̀ kò lè wọlé bí a wọ́n mọ̀ ní ọmọ wọ́n mọ̀ ní ọmọ bẹ́ẹ̀ kò sì jẹ́ tuntun ọwọ́ àna síra pé arákùnrin kan fẹ́ gba ìsìláàmù kọ́dà lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn rẹ̀ ńgbà wọn wá tí wọn ó fi sẹ lórí tí wọn ò rí wọn sì mọ̀ pé àárọ̀ ni máa ń mutí wọn sọ mọ̀ pé èèyàn ní mutí máa bá ti di ara ọ̀nà bá jẹ́ ìwọ̀n ọ̀yọ̀ǹda o ibi tí ṣètò ọ̀nà gbà wọlé fún ohun náà àmọ́ ẹjẹ́ ó ana ji agboro shekoto ni ola ahimotun bura loko olohun ma si o kere sikini o kere ti ma si haramu olohun o kere si hala aliri gege bi igi kan ninu ogba oko ta kan ni beloro haramu ati kini ati hala aliri koda ileyi tunwa owa nina su alukur'an karim ọwọ́ anasu hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam lápẹjúwe olúwa sọ́nù alukur'an karim olúwa ní kul tàcálawo atluma xarama rabbukum alaykum kul tàcálawo wa nabi sọ fún wa pé ẹ wá asuluma harama rabbukum ale ẹ jẹ́ nka ntọ́lọ́ ní haramu ni ẹ jẹ́ nka fún yìí kí ni wọ́n máa ká ntọ́ba ló ń kà ní kul ta'alaw ẹ má jẹ́ wọn dẹ́rù báyìí má jẹ́ wọn dẹ́rù islam bọ̀ atlu ma harrama rabbukum alaykum ẹ jẹ́ ń tìláwà rẹ̀ fún yín kí lọ́lọ́ ní ẹ má ṣe mélòó ń gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ní kẹ́ ẹ má ṣe nínú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam ńjọ́ kan ẹ wò béèrè ẹ kí ló bi ànábì ó ní ya Rasulullah ma yalbisul muhrimu minal libas ẹni ó fẹ́ ṣe hajj abẹ́ni ó fẹ́ ṣe umra irú aṣọ wo ló lè wọ̀ nǹkan wọn bí ànábì nù sallallahu alayhi wa sallam irú aṣọ wo ni ó lè wọ̀ irú kí ló lè wọ̀ nígbàtà anabi ọwọ́ adá lóhùn kí lè anabi fi dáhùn hadithun sahih qala an-nabiyyu sallallahu alayhi wa sallam la yalbisu ma yalbisu la yalbisu kí ni ó lè wọ̀ anabi ní tí ò lè wọ̀ ní kí la fẹ́ gbọ́ yìí mẹ́ pé bí ń sọ ẹnu díẹ̀ tí ò lè ṣe kí ni tí ò lè ti yàgò fún díẹ̀ yìí kọ́ máa wọ̀ <laughs> haramu ọlọ́mbó ti rí nu mọ́sí ọlọ́mbó ti rí nu ṣètọ́ni ni ọkàn máa sọ lódì mo máa nábì adama lójú. nínú hadithi anabi kaka kí lànàbí wí láyà lùbẹ́sù kùmùs wàlà làmáìm wàlà sàràwì láti wàlà bàrà nísà wàlà xifàf. anabi ní ẹni ọgbẹ́ ara mi eh, kọ́mọ wọ singlet àbí ṣẹ́ẹ̀tì kó sì máa wé láwà ní kó sì máa wọ ṣòkòtò ànábì ka inú àwọn kó sì má dé fìlà àmọ́ ẹ ẹ dákun rú aṣọ tí wọ́n bá ṣe ní China sáà lè wọ̀ ọ́ èyí tí wọ́n bá ṣe ní Nàìjíríà èyí tó bá ní irú òwú báyìí èyí tó bá ní ànábì ní gbogbo èyí hùn tó ọba ti yàgò fún kínní ẹnu àwọn eléyìí tá a kà yìí gbogbo yòókù gbogbo òun aṣọ yòókù ó lè wọ̀ ọ́ eléyìí náà ń jẹ́ kínní ń jẹ́rìí lórí pé bí wọ́n bá bi wá máa pé à má ṣe ọlọ́run ó kéré sí má ṣe ọlọ́run ntọ́lọ́run gbèmí rẹ láyè ká ṣe ọ̀pọ̀ ju tó ní ká má ṣe lọ. tọ́ ní báyìí a wà bẹ̀rẹ̀ sí ní mẹ́nu lé ẹnu àwọn tọ́lọ́run bá ní kémi ọ̀ràn tí nínú àwọn tí mo ní látàrí pé ń wọ́pọ̀ ó lè fẹ́ máa jọ bí ìgbà pé àbí òsè nǹkan kan ni àkọ́kọ́ ìtọ́ wá sí mi ní làákàyè ní àdàyàsà àdàyàsà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmàkàkọ́ lọ́nà àdìsá nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam níbi àǹdẹ́bì ti ní ọlọ́run ọ̀gbà dàyàsà o àdẹ́bì ní sàlásà tún la yanzuru Allahu ilayhim yawmal qiyamah àwọn ọ̀ràn èèyàn mẹ́ta kan bẹ o olúwa ò ní wò wọ́n o bàbá dálì kìyàmà ní abá lọ́lọ́run gbogbo bí ayé alukurani tọ́lọ́run bá ti ní láyé ń dòrò ìléyìn lọ́wọ́ tí ń wí ń bẹ̀ àwọn tọ́lọ́run ó bínú sí ní jẹ́ bẹ́ẹ̀ bọ́lọ́run bá lóun kájú kó òun ò wò yẹn kì í ṣe kíkájú tèèyàn o kọ́dà bí èèyàn náà bá ní tani ń bọ̀ òun tọ́ kájú sẹ́mi pé ń bínú sí nánu àhà ànábì ní inú àwọn tọ́lọ́run ò ní síjú wò lálùkìyàmà àwọn ọ̀ràn mẹ́ta kan bẹ̀. àlàákú léwálídẹ́ yìí ẹni ọ̀sẹ̀ ìyá àti bàbá rẹ̀ àmọ́ bẹ̀rù ká jẹ́ ń lọ nísìnyí náà àmọ́ ìhun náà inú ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni o inú ntí kíni inú ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni o kọ́dà bí ya àti bàbá yẹn ọba tí ìrìn nà téèyàn ń rìn èyí wọn ò pé kéèyàn ọmọ ṣe kíni ọmọ ṣe dáadáa sí wọn àṣẹ ọlọ́run kọ́dà bí wọ́n jẹ́ kéfèé rí ẹnu bí wọn bá fẹ́ tún wọ̀wọ̀ kú òun bí dáadáa tí wọ́n ti mọ̀ òun lolúwa wá ní fàlà tòtí ẹ̀rùn ah, máa mọ́tẹ̀lé wọn débẹ̀ o. àkọ́kọ́ nìyẹn tàbí lọ bí ọ̀rọ̀ dàjásà tí mo ní ọ̀kálé ọ̀kálé ọ̀kákó. ẹ̀ẹ́kejì anabi ní almar'atu almutarajjila almar'atu àwa ọmọ kéwú almar'a obìnrin kí ni wọ́n ń kọkùnrin ẹ́ẹ́ àrọ́júlù náà ní nǹkan yàtọ̀ àbí anabiwa ní alimaratu alimutara jila obìnrin tí ń ṣe bí ọkùnrin alimaratu alimutara jila ara ń ta fẹ́ sọ lónìí nù ẹ̀kẹta anabi wa ní wa dayus wa dayus dayusu Lárúbáwá òun lẹni tí owú kò sówú lára ẹ̀ mọ́ kò sí ẹmọdé ń pè lówú a owú tí ọ̀dà o àmọ́ kìí ṣe gbogbo owú ni ọ̀dà níta nẹ́bí sọ́nbì ni pé lápèjúwe ẹni tí ó dùn ó báyìí tọrẹ rẹ̀ kó sì máa bọ̀ tí yóò sì fọwọ́ kọ́ ìyàwó rẹ̀ lọ́rùn láyà lámẹ́yìn tó ń lọ sí wọn kí ẹ ha ah, is my friend anabi lọ́lọ́run ní síjú wọ lálùkì àmà ẹ má bó ti kálé tó lónìí tọ́kákó àbí àṣebí colleague mi bí iṣẹ́ ni pàà máa ba obìnrin olóbìnrin lọ́wọ́ èyí tà nẹ́bí wa ń wí ni pé ọkọ rẹ̀ tọ́ wá rí tí ara ò sì ká tọ́ka fún pé à ah, nọ́mà ọ̀làjú báyé ti la yanzuru Allahu ilayhi yawmal qiyamah. ọ̀nbẹ nù àwọn tí ó rí bínú ọlọ́run lálùkìyàmà ẹ̀rí tó bẹ̀rẹ̀ ọ̀tọ̀ àmẹ́yìí tí àdánwò tọ́káyé lónìí òun ni pé kọ́dọ̀ ọmọ títì ju bá sì wà lára ẹ̀ tó wọn ò fẹ́ gba gbogbo orú nǹkan báyìí wọ́n sì sọ ọ́ di kíni wọ́n sọ ọ́ dọ́dẹ̀ kọ̀ lajú ọ̀lajú o mọ̀jẹ̀ wọn kó bọ̀ ẹ dákun àdàyàṣà kí ìtara pé a ìyàwó tèmi lélẹ́yìí kì í ṣe tiẹ̀ a ọmọ tèmi ọmọbìnrin tèmi lélẹ́yìí kì í ṣe ń tẹ́ ilé mọ́ a ìyàwó ẹ̀gbọ́n mi lélẹ́yìí a ìyá mi lélẹ́yìí gbogbo ẹni tí irú ẹ bá ti kú ò lára ẹ òun ń pè ní dayus nínú àwọn tí ọlọ́run lòun ò ní síjú wò ní ti bínú tọ́ba àdìjọ́ gbẹ̀ǹdà àlùkìyàmà òun ní kíni àdàyòs. nínú tí wọ́n tọ́ fa àdánwò yìí àwa náà la fọwọ́ ara wa fà zọ́hara alfasadu fil barri wal bahari bima kasabat olúwa ní gbogbo bàjẹ́ tó bá fọ́n kábà yìí dọ́hara alifasado filibari walibahari lórí ilẹ̀ nínú omi. bí máa kẹsàbẹ́tì aidi náà àfọwọ́fọ́ ọmọ anabi adama ni bọ́lọ̀ ń bá wa ní ẹ máa rí rìsọ́ọ̀tì rẹ̀ irú rìsọ́ọ̀tì ní nàìjíríà ń rí nísìnyí tani ọmọ pé nàìjíríà lé nísìnyí olúwa nílùú yòdì kọ̀ọ̀hún bá a dọ̀lẹ̀bí amèlú làálàhùn yẹrù jẹ̀rù ọlọ́njà rọ̀jà ọlọ́ni torí àwọn àlùfáà máa ṣàkíyèsí wa pé oore ń bẹ ń bi kí nǹkan lè díẹ̀ ńgbà míì ìmọ̀ dáàyàn padà sọ́dọ̀ ọlọ́run báyọ̀ bá ti pọ̀ jù tí jìnnà síta ọlọ́run bá ti pọ̀ ọlọ́run lèmi a máa dẹ líle líyùbí kọ̀ọ̀hún kí wọ́n lè tọ́wò bọ́lọ̀ bá ní àjẹ́ fọwọ́ ara wa fà yóò yí wọ yẹnyẹn àmọ́ lọ ní kíni lí záwókù lédè lárúbáwá ni ó ṣe kíni ẹ́ ó tẹ̀sí ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe wà pa ọlọ́run ní ká lè tèsì díẹ̀ nínú tá a fi ọwọ́ ara wa fà nítorí kíni làálàhùn bóyá padà ọlọ́run kọ́ mọ́sá àjá lè padà kó ń bi wáyù harimu alayhim alkhobaari. ara ń fi fi ara wa fa ọwọ́ ara wa fa ń tá yìí ó sì lójú létẹ̀ ní ti bárú ẹ̀ lónìí òun ni díìṣì sátáláìtì. African magic kíkún ni ẹ gbogbo ẹ náà lẹ́mà àdánwò tó ń kálukú fowó rẹ̀ tọwọ́ bá pọ̀ òun náà lọ́lọ́ ọ̀rà ó sì gbé e wọlé ara rẹ̀ gbogbo òwòkúwò táwọn ọmọ wọ̀nyí ń wò nínú àwọn tí wọ́n ń pè fíìmù ní Yorùbá yìí èsì ẹ̀ ní. nkowu nkutara owú ń kó tara the youth eh, fíìmù ah. tí wọn wò tí obìnrin olóbìnrin lọkùnrin ọlọkùnrin wọlé ẹyà wọn ni wọn ti ń ṣèyí tó burú jù báwọn lọ ẹsẹ lèyìn náà anabi ni wa wa ha ànábì ní ojú náà máa ṣe zìnà tí ó sì jìyẹ bó o lójú tí ṣe zìnà òun ni kò wo ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́. ẹja máa rántí o àwa mùsùlùmí bọ́bá dàlí kìyàmà gbogbo oríkèéríkèé ara wa lọ́lọ́run bi ojú rẹ kí fi wò etí rẹ kí fi gbọ́ inú ta fi kó bára wa ta sọ́ra wa di dayusu tọ́pọ̀lọpọ̀ dayusu wa kún lu nísìnyí. tí obìnrin olóní ìṣòro kọ́dà kọ́dà gbọ́ pé ọkùnrin mi ò mọ búyàwó rẹ̀ pé wò ó ṣe sóṣì àbáyé àwọn ọ̀rẹ́ mi nìyẹn àfi kí ìyàwó tó bá tún tí tọmọlúàbí tí ọlọ́run ṣe tó ń bẹ lára ẹ̀ a sì rí dàyà àṣà tẹlómi tún dójú ọ̀dẹ́ bíi pé wọ́n ní kọ́dà ẹlòmíì ń báyàwó rẹ̀ jà lórí ẹ̀ pé ọ̀dẹ̀ rẹ̀ ń bara sí ni. ẹ̀bùn rí bí ìyá kínní tí máa ń ṣe tí ó dì mọ́ mi bá ti dé. a máa ń ké fún wọn tó ọba mùsùlùmí o salasatun la yandurullahu ilayhim yawmal qiyamah nínú àwọn ọ̀ràn àwọn tọ́lọ́wọ́ bínú sí lálùkìyàmà dépò pé kọ́dà kò ní í wò wọ́n. òun ni adayus ẹni tí ìtara òwú tọ́tún rẹ̀ yányá tí ọmọ yàtọ̀ láàrin ẹlẹ́tọ̀ rẹ̀ àti kínní àti léèwọ̀ ẹ̀ lè ọ̀làjú ni ọjọ́ ìyàwó ẹni ni ọjọ́ ọmọ ẹni ni ọjọ́ àǹtí yàn ni ọjọ́ ìyá yàn ni bá ti wà ní èèyàn bọ́lọ̀ ti dá yàn èèyàn gbọ́dọ̀ kọ́ àwọn kankan bẹ́ẹ̀ bá ti wá bọ́ làjú tiẹ̀ ni mo fi ní bá a ti ń bá a bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí kọ̀fẹ́ sí ibi tẹ́ ẹ̀ ti ní rí ẹ̀rí ń bi iṣẹ́ ẹ̀rí ń lé ìwé ọlọ́mọdé wọn gbé délé kéwú gan. yọ̀wá dàbí ìgbà tó pé àbí kò sí nínú tọ́lọ̀ ń kọ́ ni àbí kò sí nínú sẹ́tà anábì jẹ́ ni sallallahu alaihi wasallam anábì sì jẹ́ nínú hadith yìí kan náà anabi sọ̀rọ̀ sọ́lá ní almaratu mutarajjila almaratu ẹ̀yìn òun náà nísìnyí àfi bíi pé kò tiẹ̀ sí náṣù kan tó ní ọ̀dá ni. nínú hadith mi hadith ibn abbas radiyallahu anhuma anabi tún wí lọ́nà bòmí anabi ní la'ana allahu almutashabbihina minan rijali bin nisa wàlmùtàṣàbíhàtì mínà nìsáì bẹ̀rẹ̀jáde ànábì tún wí lọ́nà mi ànábì ní bínú ọlọ́run ibi dandan ọlọ́run kọ́ máa bá gbogbo obìnrin tó ṣe pé bọ́kùnrin ti ń ṣe ní wù ú kó sì máa bá gbogbo ọkùnrin náà tó ṣe pé bóbìnrin ti ń ṣe ní ń ṣe kíni ní wù ú ń dirí lónìí kọ́dọ̀ wa burú débi pé láwọn saloon tí wọ́n ti ń dirí tí wọ́n tóbìnrin ń gbórí rẹ̀ lọ ara dàyàsà náà nu ẹlòmíín náà ìyàwó rẹ̀ sì gbórí lọ saloon ta ni ó dirun fún ọkùnrin inna lillahi wa inna ilayhi raji'un tàlàsà tún la yanzuru Allahu gbogbo wọ́n ti rí ilé yọ̀ọ̀ba tala ọlọ́run ò ní wọ kò ní fi wọ lálẹ́ kìyàmẹ́ ìyàwó tí ó jáde ńlé kó ní <laughs> wọn ti ń di bọ́dá kínní kan ní ní dirí ń bẹ̀. <laughs> ibi àti ibi wọn ti bẹ̀rẹ̀ rédèrèdè yìí ni obìnrin ọkùnrin ń dì wọn ti wá ń dì fóbìnrin sí náà ọmọ mùsùlùmí mi náà sì ń dánrù rẹ̀ yìí wò àfi bí èpè kò sí sí ìwọ ọlọ́run àfi bí èpè násìkù kájídé tó ti ní ẹ ọlọ́run ti yọ̀ǹda eléyìí olúwa yọ̀ǹda o. torí náà eléyìí ni àkọ́kọ́ torí àsìkò nínú àwọn tí mo ní èmi mo wo mo wo sùn sí àwùjọ wa yìí pípọ̀ rẹ̀ léraléra rẹ̀ ìsọ́ di nọ́mà bóyá àròpọ́lọ̀ ń yọ̀ǹda ni kò yọ̀ǹda o nínú ntọ́lọ́wọ́ bínú sí yàn sí lálùkìyàmà òun làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bó ṣe wá nù hadha al-hadith as nínú àwọn ntí bóyá gbàgbé bóyá àríra wa rán létí mọ́ ńbẹ nu hadithi kò parẹ́ anagba muhammad sallallahu alaihi wa sallam ni man akala basolan aw sawman falyatazil masjidana falyakucid fi bẹyìtìhì anabi fi kún bí riwaayà kan falyakucid fi bẹyìtìhì níbi riwaayà míì lọ́dọ̀ imaamu muslim falayakuribanna musolana kọ́mọ ẹ̀ bá súnmọ́ masalasi wa àsáwọn kan bẹ tá a lè lé pé ẹ̀dàkùn ẹ̀jìnà sí mọ́sálásí o kí là nábì wí ànábì lẹ́ni ọba jẹ́ àlùbọ́sà àbí ayú àsáwọ́mú wàlùbàsọ̀lẹ̀ èyí tí wọ́n mọ̀ lójú ayé ànábì nu ànábì wa sọ̀ di ànábì nífa innal malaikata kàtà àzá mímọ yàtà àzá minhu banu adam àwọn màláìka ń bẹ pẹ̀lú inú mọ́sálásí ẹ̀yìn nìkan kọ́ ntí ni ọmọ anabi adama la ni àwọn màláíkà náà la anabi wa gbófin kalẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé bíyẹn bá já lùbọ́sà àti máa ń rún àbí ayú lásán bí a bá pè wọn ọ̀gbọ̀dọ̀ wa mọ́sálásí o sì jìyà pé o kí ọmọ ọmọ o o deprive ara rẹ ní ráìtì àti kékeré àti gíjàmá láì ní ọdúró wọ́n ló kírẹ́ẹ̀tì ọdúró fún rẹ̀. ìsìnbáàtò àwọn àlùfáà ń bì yìí ni pé gbogbo ẹni tí ọba lọ mọ́sálásí kò gbọ́dọ̀ gbé ní tí ó ní àwọn èèyàn àbá àwọn màláíkà lọ àlọ́ bí à ń lọ gbogbo ẹni tí ọba lọ mọ́sálásí lọ kírun ó gbọ́dọ̀ sọ ara rẹ̀ débi pé àwọn èèyàn ò ní tàtàrà tèmi ṣe kínni wọn ò ní máa tàtàrà mi wá fi ara bo imú àbí fi aṣọ bo ojú wọn ẹ̀yin obìnrin bóbìnrin mi bá lóun lọ jímọ̀ ìwọ̀kuwọ̀ tí ó wọ̀ lọ mọ́sálásí ìní àwọn ọkùnrin tó bá jẹ́ ní ọlọ́run láà àwọn àfáà ní sọ́wọ́mù bá sọ́lù lànàbí dá kọjọ́ náà sallallahu alaihi wasallam àmọ́ yóò kọ́ sun alẹ́ yìí nínú tọ́jọ́ náà àmọ̀mọ́lé òní gbogbo ntí ọba jẹ́ òórùn ni lọ́nà kan ni tó ṣe pé ní ìwọ gbé láti ilé ìjẹ wá mọ́sálásí gbogbo ara mọ́sálásí kọ́dẹ̀ lómi ìbí máa ní rẹ̀ ọba mo ti rẹ́ni ọ sọ pé léwọ̀n wá mọ́sálásí máa ń torí nǹkan báyìí máa ń hùn mọ́sálásí nígbà tí máa ń nìjì ò tí ì débẹ̀. èyí tó ń náà ṣe wọn àpọ́dá o àmọ́wọ́ tó léèyàn kó mọ́sálásí ọ gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torípa ẹni tí sìgá ń rùn lára ẹ̀ ó mú mú mú mú débi pé ń ṣe kí ni yóò sì máa rùn lára ẹ̀ ó tún á gbé ìhùn wá kí ni ó gbé wá mọ́sálásí fa inna al-malaikata tata'azza mimma yata'azza minhu banu adam. ànábì náà wọn màláìka ara ni wọn ntí ni ọmọ ànábì ádámà la ẹni àwọn náà la o ẹ̀sì mako nira bọ́ ma nẹ́bí adama ẹ̀ mako bá màláìka. kódà ara ń tí ó tún ṣẹ̀ṣẹ̀ dé tá a lè fi wélé yìí náà ẹ dákun ẹja fi sí ansẹ̀ tí wa tá a bá mú wa mẹ́sálásí. ẹlòmíì bẹ̀rù ọlọ́run débi pé ó ti gbọ́ pé Ibn Mas'ud búra pé òun búra ló kọ ọlọ́run pé àyà abitọ́ ọlọ́run ti ní àwọn kan yẹ́sítẹ́rì láhàwàl hadithi lùyùbílà an sabilillah wọ́n sì ń fowó wọn ra lahawal hadith ọ̀rọ̀ eré ọ̀rọ̀ ránranun láti sọ àwọn èèyàn nù kó lójú ọ̀nà tọ́lọ́hún Ibn Mas'ud ni mo búra ló kọ́ ọlọ́hún orin àti mísíkì lọ́lọ́hún níbẹ̀ bá nẹ́bi ti tu fún wa nù. inú tí ọ̀dà tó kálé tó kákó náà nù o bẹ́ẹ̀ yẹn ọba wa gbórin ìwọ́ wa gbé orin wa láti bí pàṣọ ni bí kan ni gbogbo ránranrun ọwọ́ àwà mọ́sálásí lórí ìrun ní ẹni tọ́lọ́ntì ní kó wọ́n bẹ̀rù ọlọ́ntì ọ̀gbọ́ mọ́ mọ́sálásí ló ti wọ́n ń fún gbọ́. wàyú harimu aleyhim alikọba ni mo fi láwọn nǹkan wọ̀nyí báwa náà bá wo làákà ìwádìí pé njẹ́ ọ̀dá ni olúwa aláǹdẹ́bí ò ní kàn kankan fún yín àfikọ́ pé kíni àfikọ́ pé njẹ́ ọ̀dá ẹ̀yin náà sì rí i pé kò dáa torí náà lórí ọ̀rọ̀ ti mọ́sálásí àti kí la lè mú wọ mọ́sálásí kódà lórí ọ̀rọ̀ mọ́sálásí nbẹnu hadithi kan pé minel khafi'a nínú tí wọ́n kọ sí rẹ́kọ́ọ̀dù yẹn kọ́ sẹ́lọ̀n lónìí ni kọ́ ha kẹlẹ̀ ń bẹ̀ sí mọ́sálásí kọ́ ha kí ni ẹlòmíràn ha hasara ògiri masalasi yọ hà sílẹ̀ kọ́dà ànábì ni bí kẹlẹ̀ ń bẹ́ bá gbé ọ mọ́sálásí tó rí ibi tó jù sí tó sì níbi tó ànábì ni ṣe kí ni tú sí àpò ààrẹ ẹbí ẹnu ìbínú tiẹ̀ ló ti jáde kí lórí ọlá tí wò lè tú sí àpò rẹ bọ́ bá fi jẹ́ ìwọ̀n bọ́ọ̀lù lẹ́lẹ̀ mọ́sálásí àbárò gírí mọ́sálásí mẹ́nàlì fàtìyà nínú tí wọ́n kọ́ lẹ́sẹ̀ fún ọjọ́ náà òun lélẹ́yìn kámúlá tààrà eléyìí náà bẹ́lómi bá wá bọ́yá ẹ má bínú ẹ̀yìn èèyàn wa mẹkáníìkì àbí nǹkan bàbá wa bíi tí ọ̀fọ̀ ọwọ́ nù tí ò rí ọwọ́ ọ̀ìlì ara àgbẹ̀ náà mọ́sálásí ni ó fi nù mínẹ́lì kàtíà nú ẹ̀sẹ̀ ni o lórí èyí tá a wí lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ kan tó mọ̀ pé aṣọ tó ń fi ń ṣiṣẹ́ yìí yìí máa mú àwọn òórùn kan tí ó máa kọ́dọ̀ ó lè mẹ́lòmíì bì àbí ó lè fànírà kan fún wọn wá sọ míì bọ́ọ̀ bá ń bọ̀ ní mọ́sálásí àwọn afáàṣe kìyàsù rẹ̀ lórí ànábìlẹ́ni ọba jẹ ayú àbọ̀jẹ kínní àbọ̀jẹ àlùbọ́sà mọ́wàá mọ́sálásí jókòó nílẹ̀ ẹ̀ mọ́wàá múyàn ní ẹ̀sìkúsì pé òní kírun o àmọ́ ìtọ́ da òní pé bọ́ bá ti mọ̀ ká ah, irú aṣọ yìí ń bá wọ̀wọ̀ mọ́sálásí ẹ mẹ́tì ẹ̀já tanra wa ẹ mẹ́jẹ ṣe ìtọ́ ni ó lò wá níbi ó ti ń ṣiṣẹ́ òun ni wọ́n bá ní chairman local government yín ẹ̀dàkùn sí yọ́ lọ pààrọ̀ aṣọ àbí òní pààrọ̀ yóò pé ya ìbáṣọ ọ̀sẹ̀ mi náà ni torí bẹ́ẹ̀ bá fẹ́ lómi yóò ní ààyè ibẹ̀ aṣọ ọ̀sẹ̀ wa ni. wájú ẹni ó ju chairman tó ju gọ́vùnà tó ju pírẹ́sidẹ́ǹtì lọ́lọ́ ńlọ mọ́sálásí. torí náà èyí ń lórí àdìsí tẹ̀kan mọ́ràtí ká padà sórí èwo là ń sọ lọ́wọ́ nísìn. nàám lórí àlùbọ́sà àti ayù náà là tú débẹ̀. láwọn tí èèyàn lè mú wọ mọ́sálá ẹ̀ orí ọ̀rọ̀ ansẹ̀t a ma wá gbé orin kò síbi ó ti dáa Ibn Mas'udi ó wí ó tún búra pé ntọ́lọ́hún wí pé wọ́n ń ra ntí wọn ó fi sọ àwọn èèyàn nù lójú ọ̀nà tọ́lọ́hún ni mo búra ló orin mísíkì lọ́lọ́hún wí bẹ́ẹ̀. èyí tó wá burú jù òní tó wá pé ní àwọn tó láwọn ọ̀gbọ́ mọ́ ìwọ́ wà tún mọ́ ẹ́ wọ́n máa tún gbé e wọlé ọlọ́run lórí irun kọ́dọ̀ fẹ́ ẹ gbọ́ mi jọ ẹlòmíì tún wá bàjẹ́ tẹmùkẹ́ lómi ọ̀sàrí fọwọ́ pa yóò fi ilẹ̀ náà ni ó lè wá ríǹgì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n tó kírun ẹyọ kàtà ọ̀nsẹ́ lọ́hùn o ṣùgbọ́n tí máa ń ṣe báyìí kọjá wọ́n mẹ́kọ̀ọ́ dá o. من المحرمات التي استهان بها الناس nínú àwọn èèwọ̀ táwọn èèyàn sọ wọ́n fọwọ́ wọ́n fọwọ́ yẹpẹrẹ mú láyé lónìí olúwo sì o ọ̀kan tó lé lẹ́yìn náà من المحرمات التي استهان بها الناس أكل الربا inú èèwọ̀ ọlọ́run tó ṣe pé ní ọlọ́run ọ̀fọwọ́ kọ̀fọwọ́ tẹtẹrẹ mú táwa sì ń fi tẹ̀tẹ̀ rẹ̀ mú lónìí òun ni rìbá o owó èlé kọpírẹ́tífù tí ẹ bá ṣe díẹ̀ nù mùsùlùmí lónìí tẹ́rù ọlọ́run bá ń bá tani ọmọ ṣe kọpírẹ́tífù tí wọ́n ti ń gba íńtírẹ́sì ń bí iṣẹ́ wọn lónìí ọwọ́ akárí ọwọ́ dàbí ìgbà tó pé ní kò sí nínú òfin tọ́lọ̀ ńlẹ́ gbọ́dọ̀ débẹ̀. ọ̀gbọ́n tọ́lọ̀ wí ń pọ̀ rìbá ni. “ya أيها الذين آمنوا ma الله وذروا ما بقي من الربا ẹbẹ̀rọ ọlọ́run o ẹ sì jìnnà sí má bàkíyà ọlọ́run ní tọ́ kínní kó lè tọ́ sẹ́kù tó ń re jíjí èjì wọlé <laughs> olúwa níbẹ̀ bá wá gbọ́ fa ilam tafalu fa'zanu biharbin minallahi wa rasuli ẹni wọ́n bá kìlọ̀ ọ̀rọ̀ mọ́jẹ̀rìbá mọ́gbowó èlé tí ọba gbọ́ olúwa ní ẹmúra kalẹ̀ láti bọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ ọlọ́run jagun ọlọ́mọ bá wa jà ọlọ́mọ bá wa jà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lónìí òun làwọn èèyàn ti ń ṣe ń tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ yìí èyí tí ọ̀pẹ́ rárá nísìnyí òun ni mmm àbí kílẹ̀ ń pè mmm àbí. pé àwọn kan ti dé wọn ní bàbá ti mú wá à ń sọ eléyìí torí pé tí ọba mọ̀ ni o nínú ìran rìbá ni mmm lọ́nà wo torí pé ẹja gbọ́ sẹ̀ríà ìsìláàmù yìí gbọ́ bá ti mọ Allahu akbar Allahu akbar láyé Umar bin al-Khattab radiyallahu anhu ọlọ́run kó má sábà wa kẹ́ àwọn olórí dáadáa Umar bin al-Khattab ló sọ lófin pé bọ́ bá dé ọjà bí Umar bá dé ọjà tẹnìkan lòun ń ta kínní ni èmi ń ta gbá ni Umar ẹgbẹ́ kí Umar máa fi ṣe tẹ́sì fún yẹn kó tó lè ní ṣọ́ọ̀bù lọ́jà òun ni kọ́ mọ irú àwọn tá à ń wí yìí sọ ọmọ bí ntí ń jẹ́ rìbá tó fi ní máa jẹ tó ní máa fáwọn èèyàn jẹ tí wọn náà ní mà táwọn náà ní mà ẹni wọn bá ti fẹ́ẹ̀lì wọn máa rò ti ṣọ́ọ̀bù rẹ o. torí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹlòmíì ọ̀mà àmẹ́yìn wọn ò tó ọ ní ẹskíùsì lọ́dọ̀ ọlọ́run torí pé ọ̀lọ́ bí ti ń wí dépò pé wọn náà gbọ́ ọ o ti béèrè alkùránì kẹrìmù ní fásàlú ahàlàzẹ́kìrì nǹkan la ta'lamu iṣẹ́ ìbá mẹ́ béèrè kìí ṣe dandan kéèyàn mọ gbogbo nǹkan èèyàn tí ẹ̀kọ́ tí ẹ̀sẹ́ ni ó lè mọ gbogbo nǹkan àmì ìjíwọ̀ ọba ti mọ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ mo ní mmm wonder bank eh, kí ni wọ́n ń pè é gbogbo ọkọ̀ tí wọ́n bá rí wọn sọ ìwọ sáti mọ kí ni ń jẹ́ rìbá ara ti ń sọ nǹkan di rìbá nínú ìsìláàmù owó èlé tó jẹ́ haramu òun ni gbogbo ẹni ọba ni ọ wá ṣe bísínẹ́sì wá sọ fún ọ pé kò sí nǹkan kan tí ó ṣe ojú owó rẹ o pé bẹ́ẹ̀ bá mú thirty thousand wá bọ́bá dẹ̀yìn oṣù mẹ́ta oṣù mẹ́fà á fún yín ní thirty thousand yín ò náà kọ́dẹ̀ tún wá gba iye báyìí lé gbogbo bí tí wọ́n bá ti garanti kápítà téèyàn kó lọ bí bísínẹ́sì bísínẹ́sì kọ́ ọ̀hún mọ́rì bá òun lolúwa fi ní wàhálà lọ́hùn bẹ́ẹ̀ hàn wàhálà rọ̀mà rìbá torí pé irú ọ̀rọ̀ kọ̀rọ̀ tí à ń gbọ́ lónìí tẹ́lómi ọmọ sọ wọ́n sọ ọ́ lójú ayé ànábì náà láyà yìí fi sọ kalẹ̀ sọlọ àṣọlọ kí ni wọ́n wí ń jọ̀hún ẹnà màlúbẹ́yìí mẹ́fìlò rìbà kí ni yàtọ̀ àti kátàkárà àti èyí tí wọ́n pè ń rìbà iná kẹ́kẹ́ náà ni kọ́dẹ̀ lómi ń sẹ lónìí yóò sì máa yanu sọ fáwọn èèyàn pé kọ́dẹ̀ iṣẹ́ ń pè ní islamic bank àti nǹkan kẹ́kẹ́ náà gbogbo ẹ̀ bí báńkì náà báńkì irun tó ń wíwọn náà wọ́n wí lánàá táyà ibi sọ̀kalẹ̀ innamal bay'u mithlu riba olúwa ni ẹ dákẹ́ ẹnu yín wa ahalla Allahu al-bay'a wa harrama ọlọ́run ní yàtọ̀ ńbẹ́ńbẹ́ o. al-bay'u títà rírà halali ni rìbá haramu ni nínú tí bẹ́ẹ̀wò títà rírà fi yàtọ̀ fún rìbá oníke gbogbo ń tá a bá ń pè ní títà rírà àbí tá a ń pè ní bísínẹ́sì ń wọ́n yé garanti kínní wọn yẹ garanti ojú owó o ntí ń jẹ́ òwò ni pé mo kó iye báyìí bẹ́ẹ̀ mo wá wà lórí assumption pé bóyá yóò lé bóyá yóò jẹ́ déédéé bóyá yóò sì ńjọ yìí wọn ọba ti ṣe ń bẹ bọ ọba yà tanra rẹ lókun rìbá lọ ń jẹ gbogbo ẹni ọba sówò kọ́dà ẹ̀yìn oní cooperative náà níbi ọba ti di pé iye ojú owó yín à nǹkan kan ní ṣe á tún wá fún yín ní iye báyìí bí wọ́n bá pè lérè wọn wulẹ̀ pé bẹ́ẹ̀ ni rìbátọ́lọ̀ lẹ́mìí rẹ̀ ọmọdé bẹ́ẹ̀ ni. nínú ohun tó yẹ ká fi èsì tó yẹ pé ní bàbá tiẹ̀ ti mọ̀ ọ́ kò ní í sún wa mẹ́nu ọ̀nà rìbá bẹ̀ ń lè pa á ṣèṣì wọ̀bẹ̀ kọ́ìdà ńláńlá kan bẹ lọ́dọ̀ àwọn àlùfáà oníṣẹ̀rí àwọn ni kullu qardin jarra naf'an fahuwa riba torí pé lam yathbut hadithan ani nabi sallallahu alaihi wasallam àmọ́ nọ̀rọ̀ àwọn sálàfù tálkùrá ni sọ̀pọ́tì rẹ̀ òní pé kullu qardin jarra naf'an fahuwa riba gbogbo ẹni ó bá lóun yáàyàn lówó tí yáàyàn lówó yìí bá ti tún ní májẹ̀mú àǹfààní kan tó bá ti ní kíni májẹ̀mú àǹfààní kan rìbá náà nù lápèjúwe ẹ wá yáwó tẹ́ fi rọ̀ kadà àmọ́ yàn ilẹ̀ máa wá tún ṣe o àbí ẹ wá yáwó tẹ́ fi ra ẹ̀rọ tí ń ṣe tí ń lọ́ta. E, àmọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ ra spare part rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ wáyà yín yàyín náà lẹ́jì mọ wàá ra o. ẹnu àǹfààní tẹ ẹ ṣe mẹ́jẹ̀mú nínú ó ti di gíní ó ti di rìbá o. kullu qardin jarra naf'an fahuwa riba. torí náà gbogbo ojú ọ̀nà inú ojú ọ̀nà táwọn èèyàn ń gbà gbà rìbá lónìí tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa bá a bá kówó sórí báńkì pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ ní bọ́yá ilé iṣẹ́ ó kéré ó tóbi àbílẹ̀ kéwà àbílẹ̀ ìwé tẹ̀ ń kówó bẹ̀ wọ́n wá sọ fún yín pé a lè máa fún yín ní overdraft ìyẹn ni pé owó tẹ̀ ní àmọ̀ ṣe kínní àmọ̀ fún yín gbé pé bí wọ́n bá sanwó yàyín náà ni ni ọ wọlé sí. ǹjẹ́ ọba wa di pé. ẹ hundred thousand síbẹ̀ ẹ wá ń kọ chẹ́ẹ̀kì two hundred thousand wọ́n sì ń gbé e dé báńkì wọ́n họ́nà rẹ̀ fún yín ẹ̀yin sì mọ̀ pé ló lẹ ní mẹ́ hundred thousand ní ti sẹ̀ríà yín lẹ ó kọ́ tẹ́ rí ẹ pé kí ni nínú sẹ̀ríà báńkì ya nǹkan ìdírí bá báńkì ya yín ní kíni one hundred thousand níjọ́ tẹ́ ẹ bá san tówó yín bá wọlé báńkì ọ̀lẹ́tọ̀ àti gba one naira lékún àmọ́ àwọn ò ní ṣe bẹ́ẹ̀. gbogbo báńkì tó bá overdraft fún ọ tó ọkọ chẹ́ẹ̀kì tó ju iye tó ní ń bẹ̀ lọ àdéhùn tí ń bẹ láàrin yín ni pé ńjọ́ tó bá padà wọbẹ̀ o á mú ọ́ndẹ́rẹ́dì tiwa á sì wá ṣe kínni á wá wo èlò ni ó yẹ kó ti lé nínú àwọn ọ̀nà rìbá tọ́kalé tọ́kako ẹnìkan sọ ń jò ní ó ní àwọn ọ̀tá ìsìláàmù bóyá tí wọ́n ń wí ni pé ẹ̀yin lẹ̀ ní jẹ rìbá ẹ̀ sì mú ṣé ẹ̀ ní jẹ ni ẹ̀ ṣe kí ni ẹ̀ mú rìbá wọ́n gbé rìbá kémi àti wọ́n mọ́lé lónìí lọ́nà ọ̀rọ̀ MTN yóò sọ fún ọ pé o ti qualify bí ọba ti ná kírẹ́díìtì rẹ tán o o lè máa ṣe kí ni o lè yáwó bọ́ba padà lóòdù àwọn àṣekínni ṣé iye tó yá ni wọ́n yọ. mo rí kan lórí whatsapp táwọn kan sẹ́ǹdì kiri pé ọkàn náà àwọn àlùfáà kọ́dà náà àwọn ọ̀rẹ́ tèmi pásánálì pé wọ́n ṣe fatuwa pẹ̀lú ògo ọlọ́run mo gbèrò pé njọ́ kan bẹ tá a padà jọ jókòó pẹ̀lú wọn. ntí wọ́n wí náà ò rí bẹ́ẹ̀ ntí mo fẹ́ wí nù ní títorí pé nínú sẹ̀ríà níta ń pè ní sígà níta ń pè ní kíni sígà sígà ni pé níta sọ pé ruowó tá a ṣe ní òun gan-an nípìnlẹ̀ contract nínú sẹ̀ríà òun ni ẹ̀yin tí ẹ bá ń ka al-fiqhul ẹ rí i pé nínú gbogbo báàbù kọ̀ọ̀kan tí wọ́n bá ní ọ̀rọ̀ bẹ́yùn ní ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ àwọn ni wọ́n wà ní àríkáànù hu àwọn kíni àwọn orígun rẹ̀ yorùbá ìhùn ní ti wọn ní arkanuhu arba'a orígun mẹ́rin lónìí kíni mẹ́rẹ̀ẹ̀rin alibaiwu ẹni tí ó tajà hmm? kílẹ̀ ẹni kejì alimusitari ẹni tí ó rà kílẹ̀ ẹni kẹta alimabiru ntaata kíni kẹrin asiga ntí aláàṣẹ gan torí pé bẹ́ẹ̀ bá yáàyàn kan ó lè ṣe ṣe bẹ́ẹ̀ ti nà sí náà ní bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ tà á sóyè ntí sígà fi ṣe pàtàkì nínú sẹ̀rí àánú bí n bá mú fifty thousand naira lọ́wọ́ lónìí tí mo sì ní ìmọ̀mú ẹgbà ẹgbà àwọn yóò máa wà lórí ọ̀rọ̀ tí ń bẹ ní àárín èmi wọn ẹgbà lè tún máa kọ́rìbù yíyá ẹgbà lè tún máa ẹ̀bùn ẹgbà lè tún mọ̀sánwó ọjà tí mọ̀ra òun ni sígà fi ṣe pàtàkì nínú sẹ̀rí àánú kódà ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn al-ahnaf madhabu abi hanifa àwọn ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kàn ń sọ̀pọ́ọ̀tì rẹ̀ ni wọ́n ní ar-ruknul wahidu lil-aqdi huwa as-sigha èyí táwọn rí ní the only pillar contract nínú sẹ̀rí àgbà ní sígà gbogbo àwọn yòókù kan ṣe kíni ńgbẹ̀mtì ẹ̀ ń bá wa sọ pé ọ̀kọ̀lifáì láti ṣe kíni ẹ la làwọn wí àwọn ò pẹ́ wí ọkọ̀ levi láti ṣe kíni láti yáwó àwa wá ń bá wọn yí pé wọ́n ta air time kò rí bẹ́ẹ̀. sígà ṣe pàtàkì púpọ̀ nínú kíni nínú ọ̀rọ̀ ṣẹ̀ríà tó ẹ dákun mo sọ eléyìí ní tìtorí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni ó ti rí ẹlòmíì ò ṣe máa ń gbòdì rúru fájú àwọn bóyá ó ti padà lọ bẹ̀ rìbá ni o. rìbá ni MTN ní í ṣe ni Glo ni gbogbo ní àwọ̀ àdá bísínẹ́sì pọ̀ pẹ̀lú ẹnìkan nu wọn ọ̀rọ̀ ṣẹ̀ríà ni pé gbogbo ẹni ọba ni mo yá ọ níye báyìí ńgbà ọba wa san ó fi kíni ẹ ó fi yẹ báyìí kún bó tilẹ̀ wù kó kéré mọ bó tilẹ̀ wù kó pọ̀ tó rìbá ni ẹnu ọ̀nà kẹ́tí ò lè fi jẹ́ rìbá torí pé mo sọ ń bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ sọ ìwọ ọlọ́run dẹ̀tọ́ a sì gbọ́dọ̀ sọ ìtọ́ ọlọ́run di kíni ọ̀nà kan tí kéèyàn ó fi kún ntí wọ́n yá àyàn tí ò fi di rìbá tọ́sẹ̀lẹ̀ lójú ayé anabi sọ̀rọ̀ àṣọlẹ̀m òun ni tí ò ní májẹ̀mú nú òun ni tí ò sí kíni tí ò ní májẹ̀mú nú lápèjúwe àlùfáà yá mi ní fifty thousand naira ọwọ́ awúwọ̀ fún mi púpọ̀ ntí mo fẹ́ fi ṣe mo rí i fi ṣe ọwọ́ adijọ́ tí ń eh, da fifty thousand naira fún àpàdà mọ́ náà mo gbádùn owó yín púpọ̀ bíbà tẹ́ bùn mí ni ẹ wo ẹ gba sixty thousand naira gba fifty náà mọ̀ yáyá ẹgbẹ́ mi mú fún yín èyí wò ṣe wọ̀ èyí wò ṣe kíni èyí wò ṣe wọ̀ àmúlédè lọ́nà míì ṣètọ́ gbọ́n ntí òbí léde wọ ni pé kọ́mọ́dì ń ta ti mọ̀ pé bí wọ́n ti ṣe yàn yín nù tọ́rẹ́ lomi eléyìí tá a wí nísìnyí ní òní ẹ̀hẹ́ níjọ́ tí mo kówó mi lọ báńkì ń sọ fún wọn pé kí wọ́n mélé wá <laughs> fúnra wọn ni wọ́n kàn pé mọ̀kàn rí inú àkáǹtì mi pé àti fún ọ níye báyìí kọ́ ìdá sẹ̀ríà ni pé al-ma'rufu 'urfan kal-mashruti